Ọlọ́run kó jẹ́ ká fúnlẹ̀ láyọ̀. Ọba tí ò gba àlàáfíà lára wa. Nínú ìdá mẹ́ta àbí ọkọ̀ mọ́gbà àlàáfíà lára wa. Tó bá di ibi ìdá kẹta bá a ṣe bẹ̀rẹ̀ pé kó mọ́ gba àlàáfíà lára wa yìí. Kó wá kó bá lè dọ́bù àlàáfíà ara wa tí a fi ráàyè ṣe iṣẹ́ ẹ̀bẹ̀ ọlọ́run sá fún wa ní dábàá wá ṣe pátá àbẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó gbà á sáré fẹsẹ̀ fún wa wọ́n mọ̀ pé ìrọ̀rùn wá sẹ́ ọlọ́jọ́ kò sí lọ́dọ̀ ọlọ́run. àtọ́rọ̀ sọ́láàtù fún àlùkò Muhammad ànábì aláàánú wa ànábì tí ọlọ́run bá fi ṣègbè wa àwọn aráyé àti àwọn sọ́ọ́bà náà ọlọ́run kó sọ̀rọ̀ bá mi àwọn ọlọ́run sọ̀rọ̀ mi kí àwọn lápapọ̀ kó bá ní lóòtù wa àti ẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń làkàkà lọ́sàn-án àti lóòrù orí ká lè rí ẹ̀sìn ọlọ́run bá ṣe òtítọ́ àti bó ṣe yẹ ọlọ́run àbí ọ̀hún mọ́dún wa ní o ó lájọpọ̀ sọ̀rọ̀ o. ibi tí a ti dákẹ́ lánàá náà ni àyà ọlọ́run tó sọ pé إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم ọlọ́run àwọn subhanahu wa ta'ala wọ́n dájúdájú gba àwọn tí wọ́n bá dáadáa parọ́ mọ́ àwọn múmìnà àwọn múmìnà tó já sí pé ẹ̀sìn wọn iná mójútó tó já sí pé ìlànà ayé wọn ó sì lè pé ìtọ̀sẹ̀ orí gbogbo àwọn tó bá ń pe àgbẹ̀ tó bá ń pèsè ìmọ̀ ọmọ wọn tí wọ́n bá ń dàdà parọ́ mọ́ bí wọ́n ṣe àgbèrè ní ọlọ́wọ́ bá sọ wípé lórí ni òfin dùn ya wọlé àfọ wọ́n ti gbègbè ayé wọ́n sì gbàtà kìíyàrá ìgbé jìnnà sí pé àánú ọlọ́run yóò jìnnà sí wọn láyé yóò jìnnà sí wọn láti kìíyàrá ọlọ́ni wọ́n làwọn ọmọ ọ̀gá àdúrà ọ̀bí ìyẹn nìkan kọ́ ìyà tó burú jáì níyà ẹlẹ́ta ìlérò ń dúró dè wọ́n ọlọ́run ní ọjọ́ wo ni wọ́n jẹ́ ìyà wọn ọjọ́ tí wọ́n jẹ́ ìyà wọn náà wá ní ìyàwó mọ̀ tẹ́ṣẹ̀ àdùn àdéhùn àdìsí ìlà tó pọ̀. ọjọ́ tó sẹ́sí pé àkọ́kọ́ ni mọ̀ sọ̀rọ̀ ọjọ́ náà àwọn àwọn ò dá ọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọn sì ní ní kápá láti kọjú àwọn ẹ̀yàn ọwọ́ wọn ò mọ̀ sọ̀rọ̀ tí wọn ní ní kápá láti kọjú ọwọ́ yẹn ẹsẹ̀ wọn náà ó sọ̀rọ̀ tí wọn ní ní kápá láti kọjú ẹsẹ̀ yẹn pé nǹkan báyìí ni kò sọ nǹkan báyìí ni kò mọ̀ sọ àwọn oríkèéríkèé ara ó sọ̀rọ̀ tó bá di gbangba kìíyàrá. Allah subhanahu wa ta'ala. Oni yawma idhin وفيهم الله دينه الحق ويعلمون أن الله هو الحق المبين تبعد جتا سوي ẹ̀san sẹ́ oníkálukú ọlọ́run bó wọn kú fún ẹ̀san sẹ́ oníkálukú ọlọ́run bó fi lé lọ́wọ́ tí ò ní dín tí ò sì ní lé يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ lọ́jọ́ tá à ń sọ yìí yuwafihimu Allahu yuwafihimu Allah ọlọ́run bá ní lọ́jọ́ tá à ń sọ yìí ọlọ́run bá ó wọn òṣùwọ̀n sẹ́ wọn yóò wọn kó fún wọn yóò jẹ́ ó pé fún wọn níjọ́ gbèdé àkìyàmù ọlọ́ni yóò wá fi himọ́lọ́hùn dínàhùn àdín alìjàzà àdín alìjàzà torí ẹ̀ tó bá kí pé máàlìkì yọ́mù dín yọ́mù dín yẹn sí ọjọ́ ẹ̀sìn ló tùbá mọ́dá máàlìkì yọ́mù alìjàzà olùkápá ọjọ́ tí wọ́n ó fún yẹn so alìjàzà nígbà yẹn a mọ̀ túmọ̀ sí ẹ̀sán ومنه قول الشاعر أسن ولا البير يبلى والبير يبقى ويتلى وذنب فذنب يبقى ويتلى كما تدين تدا أسن ولا البير يبلى ها وذهب يبقى ويصلى أصل ولا البر يبلى سدادا ولا البر يبلى torí pé dáadáa téèyàn tá à ń pè wá sí rere ṣíṣe dáadáa ṣíṣe kì í gbó bẹ́ẹ̀ ni kì í sá wàdàmbò yẹ bùkọ wọlé tìlà ẹ̀ṣẹ̀ téèyàn bá dá ìbàjẹ́ téèyàn bá fi lọ́lẹ̀ yẹ bùkọ yóò mọ ṣẹ́kù láéláé yẹ bùkọ wọlé tìlà ẹ̀ṣẹ̀ téèyàn bá dá yóò mọ ṣẹ́kù láéláé kàmá tùdínú tùdáàni kàmá tùdínú tùdáàni yẹni àìsàn rẹ tó o bá dá lọ́rùn déédéé náà lè san lọ́nà ọba ó san fún ọ. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bó ní kàmá ọlọ́wọ́ bá sọ wípé al jaza'u li ihsan illa kò sí tọ́lọ́ bá fi mọ́ sẹ̀sán rí ju dáadáa náà lọ kò sí tọ́lọ́ fi sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ so àdínú àmọ́ túmọ̀ àlùjàzá nínú tá a máa fi orin kéwú ṣe òun ni ká fi túmọ̀ ní tó bá fẹ́ ta kókó nínú Al-Qur'an Karim ẹni pé nígbà tọ́lọ́ bá sọ subhanahu wa ta'ala nínú ayé yìí òun ni yawma idhin yuwaffihimullahu dínahumul haqq ìwà fíhìm Allahu dinahum al-haq ọlọ́run bá ó san wọ́n lẹ́sàn ó ní tú dín níbí yìí ó ní tú sí ẹ̀sìn ẹ̀rí tó ní tú sí ẹ̀sìn ni pé tí ẹ̀ pé kùránì yìí fásitì bàbá àbáàjì apá kan àlùkùránì kọ́ yóò mọ sọ̀túnmọ̀ apá kan rẹ̀ ọlọ́run bá ní máàlì kìyàwó mi di olùkápá olùlékápá ọjọ́ àdín ní eh, ọjọ́ kíni alìjẹsà ọjọ́ ẹ̀san máa sọ fún wa pé inú tá a máa náà ni pé tá a bá fẹ́ ṣàlàyé kẹ́límọ̀ kan nínú èdè lágbáwá nínú Al-Qur'an Karim a máa ń wá pé olórin sọ nítorí pé àwọn olórin àwọn ni wọ́n gbà wípé eloquence ń bẹ lọ́dọ̀ wọn wọ́n sì máa ń fi sọ̀rọ̀ eloquence yìí ó mọ ń fàtọ́ pé tá a fẹ́ mọ̀ tó mọ kẹ́límọ̀ tó àwọn òbí bóò lakọrin ṣe lò ó. àpọ̀lọ rẹ̀ náà ni asin wàlálùbẹ̀rẹ̀ yẹ bìlà wàdánbù yẹ bùkọ̀ wà yútìlà ọ̀kúńtà kàmọ̀ sí ìta fẹ́rìlà kàmọ̀ tó dínú tó dáa. so àdínù níbàyí àlìjàzá ọlọ́ba ní ìyá ọ̀yẹ́ bẹ́ẹ̀ ni. يوفيهم الله دينهم الحق عفوا ولسان سوا بديدي بوشي ويعلمون أن الله هو الحق المبين tó bá dàlù kìyàmọ̀ tọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí san oníkálukú lẹ́san nígbà náà lóníkálukú ó mọ̀ ọ̀rọ̀ wípé á bọ́lọ́run ti wí bó ti pera rẹ̀ bẹ́ẹ̀ lórí. Allah subhanahu wa ta'ala ọba onídéédéé ni wọ́n gbẹ̀sán tiẹ̀ èmi náà gbẹ̀sán tiẹ̀ tó bá dàlù kìyàmà á rí wípé kò sábò sí mẹ́ wípé òun ní rí nǹkan kan lẹ̀ tí wọ́n kọ against or for you àyàfi kó jẹ́ pé nǹkan tó ṣe déédéé pín sọ́dọ̀ ọba adẹ́dàá ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ní alẹ́kọ́ bí sáàtù àwọn ẹni ìbàjẹ́ àwọn ẹni ìdọ̀tí alẹ́kọ́ bí sáàtù للخابثين والخابثون للخابثات وطيبات للطيبين وطيبون لطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم ولو من الخابثات ìbàjẹ́ nínú ọ̀rọ̀ àti ọlọ́ni kò sí fẹ́ni kankan oníbàjẹ́ yẹn ẹ ní gbọ́rọ̀ tí ò da la fi ń sọ fún wọn pé àwa níbi tọ́nà ọba ti sàánú wa dé yìí kì í ṣe gbogbo àṣà táwọn ọmọ orí ìrìn bá ń dà ńlá ọmọ dà kì í ṣe gbogbo àṣà táwọn èèyàn bá ń dá láwùjọ òun ló máa ń fìtì ẹnu tiwa pé mùsùlùmí ni wá alùsùnà ni wọn àmọ́ sọ ń tá ṣe àmọ́ sọ ń tá sọ èyí wà kí èèyàn mọ àmọ́ ó dáa kó já sí wípé ó ṣèṣì àmọ́ wa tọrọ istikfar àmọ́ kó yẹ kí àwa gẹ́gẹ́ láta amọ́dà ìbàjẹ́ láta amọ́dà ọ̀rọ̀ tí ò da ìrìn tí ò da ìwọ̀kúwọ̀ ìṣesí tí ò da ọlọ́run bá ní alikọ́ọ̀bìfàtò àwọn tí wọ́n bá máa ń sọ̀sọ̀kúsọ àwọn oníṣekúṣe àwọn onírùkúni lóbìnrin wọn lẹ́tọ̀ọ́ sẹ́ni kankan lẹ́pẹ́ tó bá fẹ́ gbéyàwó o gbọ́dọ̀ ní ọmọbìnrin yìí fáìn wọ́n wá sẹ́ ọgbẹ́rẹ́ kàpẹ́ ọmọbìnrin tẹ́ fẹ́ fẹ́ yìí alágbé ọmọbìnrin mọ̀ wọn fáìn kò sí mọ́ gbà kan náà torí pé ẹwà ti bojú rẹ̀ àwọn àwọn obìnrin kan bẹ téèyàn bá fẹ́ wọn ìdọ̀tí ni wọ́n nínú ilé nínú ilé àfáà ìdọ̀tí ni wọ́n nínú ilé ẹni tí ń sin lọ́hùn ọlọ́run ní alkhobifat àwọn èèyàn rádaràda àwọn ẹni lẹ́lẹ̀ nínú àwọn obìnrin lè kọ́bìfì náà àwọn tí wọ́n wà fún náà àwọn èèyàn rádaràda àwọn ẹni lẹ́lẹ̀ nínú àwọn ọkùnrin ẹgbẹ́ wọn náà ọlọ́run wọn kọ́bìfù àwọn ẹni ìdọ̀tí nínú àwọn ọkùnrin lílé kọ́bìfat àwọn ẹni ìdọ̀tí nínú àwọn obìnrin náà làwọn náà wà fún un yorùbá sọ pé ẹgbẹ́ ẹyẹ ẹyẹ mọ wọ́tọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni al-arwahu junudu mujannada wọ́n lẹ́lẹ́yà níyàwó rẹ̀ á sọ pé a kí wọ́n lè bá tó wá jẹ́ ṣèbí wọn náà ṣe bá àfa ni ọ àmọ́ káwọn afa fẹ́ wá níyàwó kó wá lọ́ọ́ fẹ́ ọmọ orí rìn kó lọ́ọ́ fẹ́ ọmọ elépo tóun ó sọ wípé ọmọ ilépo lòun o tó bá sin nọ́sẹ̀sì òun lò òun á tó gbé òun fọ owó ọlọ́ni wàlẹ̀kọ̀bì fúnà lílé kọ̀bì fat àwọn èèyàn rádaràda nínú àwọn ọkùnrin kò sẹ́ni tó tọ́ sí wọn láti fẹ́ àfi èèyàn rádaràda nínú àwọn obìnrin náà ọlọ́ni wàtọ́ yìí bá a tù wàtọ́ yìí bá a tọ́ yìí bá a tù létọ́ yìí bí i tó bá pọ̀rọ̀ dáadáa ń bẹ téèyàn sọ jáde lẹ́nu kò sẹ́nu ẹni tó yẹ kí wọ́n ti gbọ́ ẹnu yẹn dáadáa náà ni. Ah, ọlọ́run mọ̀ jẹ́ kẹ́sìn wa mọ̀ jẹ́ ó jẹ́ ẹ̀sìn òfegè kẹrí ẹ̀sìn òfegè òun ni kárẹ́lẹ̀ àánú jẹ̀lẹ́bà kó máa jó hip hop. ẹ̀sìn òfegè òun ni kárí àáfàá kó náà wá lọ pósì sétọ́sì ẹ̀kọ́ wọn wá sọ wọ́n báyìí kó máa ṣe oríṣiríṣi ọwọ́ bó ṣe máa ń sọwọ́ kó máa ṣe báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò tọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ ni ò tọ́ sí mi bọ́ gbogbo ẹ̀ náà làwa ti sọ di ah, kò ní mí ní ìṣe bẹ́ẹ̀ kàn kò ní mí ní ẹ̀rọ kí ni ìṣúná eléyìí lọ́dọ̀ àdùsùnà mùsùlùmí àlùmọ́ọ̀mù bá sọ wí wọ́n ní pé wá alọ́kọ̀bífàt gbogbo ọ̀rọ̀ tí ò da action tí ò da mọ́ so action ẹ̀fẹ́ ya fọ́tò wọ́n wá sọ wọ́n báyìí kó gbé kalẹ̀ ra wọn àbọ̀ ọ̀nà ká méjì ọjọ́ kí. so àbí kó máa sọ wọ́n báyìí kó máa sọ wọ́n sọ wọ́n báyìí. bó o láṣẹ ṣe yàtọ̀ láàrin wa àti nígà. gbogbo àwọn nǹkan báyìí kò sẹ́nì kankan tó sí àfàwọn tó bá lò ìsẹ̀mí bẹ́ẹ̀ àwọn tó bá rìn nílànà bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wẹ́lì kọbi fúnà lílẹ kọbi fat tó bá rí bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ ẹni ìdọ̀tínú àwọn ọkùnrin àwọn náà ni kí wọ́n jẹ́ ọkọ fáwọn ẹni ìdọ̀tínú àwọn obìnrin no but ìjọ tó fẹ́ fẹ́ ìwọ náà ò dáa ọwọ́ afẹ́fẹ́ obìnrin tó dáa ọwọ́ àwọn wa mọ́sálásí ọwá wá ọwá lọ sọ pé ọwá lọ bá ti mọ́ mọ́ so a sọ fún un pé al-arwahu junudun mọ̀lẹ́dà ànábì sọ wípé ẹ̀mí ara wọn náà máa ń bá a ṣe olóbi jẹ́ pé jẹ́kẹ́mi rẹ̀ ó mọ jẹ́ kíláàsì ó wà ní ẹ̀mí rẹ̀ because tó bá look like serious fellow tó bá look like serious muslim jẹ́ kẹ́mi rẹ̀ náà wò serious jẹ́jọ́ jẹ́ pẹ́mi rẹ̀ náà mọ́ wàhálà tó bá lọ fẹ́yàwó tá a bá rò pé ìwọ irú irú irú ta lágbájá wá fẹ́ yìí ó ṣe bóòlù sí alájúlẹ̀ tó fi fẹ́ òun náà wà ní pé àpé ah, ah, no it's all about love mo láìkẹ́ ni ah, subhanallah ó fi hàn wípé nínú ẹ̀ nínú rẹ̀ ntẹ́sìn tó ń practice nínú òun ló jẹyọ síta because to tó pé lóòótọ́ súnà anábì ló bá gbé lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run ló bá ń ṣe o ò ní fẹ́fẹ́ nìkan ṣèyàwó àyàfi kó jẹ́ pé déédéé rúgbó ṣe rí níbi ẹ̀sìn ìníwọ́ náà tàn máa iná lọ́rùn ó sì ti sí ọ torí pé àrùwá òjò náà ló mọ̀jà dáadáa ọkàn ọkàn àwọn ọmọ ogun wọn dàbí pé ànábì ṣàlàyé ẹ ànábì ní فما تعرف منها ائتلف وما تعرف منها ائtalafa alábìíní tó bá ti jọ pé nǹkan kan náà lẹ́mí yẹn tẹ́mi yẹn bá ti jẹ́ pé bákan kan náà ló jọ rí obìnrin tí wọ́n bá sọ̀rọ̀ ó ní kó fẹ́ ọ tó ní ẹ má bínú mi in interest òun lè ti gbé òun lára pé you are serious òun jẹ́ mọ̀ pé òun tòun òun tòun kọ́ òun ò serious yóò kàn ra pé ọlẹ̀ ìwọ wàá mọ̀ wò pé ah, kí ló dé kí ló ṣe sísà yìí náà pé after all kí ló wá rí torí pé òun ti rí pé you are a serious minded person òun dẹ̀ mọ̀ pé nǹkan tóun ṣe kámò ni camouflage lòun pé tóun bá ìfẹ́ brọ́dà yìí yóò kàn máa di pé ah, ẹ̀wọ̀n sọ́ọ̀sì ẹ̀wọ̀n nìkọ́ọ̀bù ẹ wọ glove wọn ní problem jẹ́ ọjọ́ ọmọ rẹ̀ torí ẹ tó bá bá sọ̀rọ̀ tí ó bá gbà fún al-arwah ọmọ rántí àdísí pé al-arwah fún junudun mujannada òun ti rí pé kò serious ló fi pẹ́ ọ́lẹ̀ bó bá ti rántí àdísí al-arwah junudun mujannada mo rántí àyà ọdún tó sọ pé asa antuhibu shay'a fàwọ́ ṣàrò làkùn ìwọ wíṣ kó jẹ́ pé òun ní òun àjẹyàwó rẹ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ fún ọ ẹ̀sìn rẹ̀ ò jiná dénú náà tẹ́lẹ̀ tó tó bá kan lè fẹ́ wò ó ní problem ó sì ẹ̀mọ́ struggle ní pé ìbọn náà sí ẹ ti kírun ọlọ́mọ fi bẹ́ẹ̀ ṣàdánwò wẹ́pẹ́ àwọn aláṣẹ ìmọ̀ràn yàwó létí pé kó kírun àyàdánwò ti dé báwọn because tó bá wọ lóṣẹ̀ mọ́ náà létí pé kó kéwòn àkókò yẹn mọ́ ṣiṣẹ́ ọlọ́run lára ìmọ̀ tẹ́ bá fẹ́fẹ́ o ṣùgbọ́n mọ́jì òjìlé tó jẹ́ pé ibi tí ọ̀gán wulẹ̀ bá lọ́jọ́ kó tó bá sọ̀rọ̀ kó fẹ́fẹ́ kọjọ wípé ó ṣẹ̀ṣẹ̀ mọ́ náà létí pé kó kéwòn ọwọ́ afẹ́ wọlé tán ni òwá kírun bóun ló ṣe sẹnu sọ fáwọn èèyàn ẹ̀mọ̀ gbà mí umu ìmọ̀ kírun àwọn àbúrò pé umu ìwò ìyàwó mi àwọn gbẹmí ẹ̀sán ṣùgbọ́n àlọ́ yàrá because báwa náà ṣe rí kò ju ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ ọ̀ràn létí pípọ̀ kírun tó bá fi jẹ́ pé báwọn ní aṣọ ah, sórí èyí tí èké òun tẹ́lẹ̀ tí wọn náà mọ̀ ó ti náà bá sọ yà tó bá pé àjọ máa wà papọ̀ owó máa kírun torí pé ọlọ́run máa jọ́ sí fún ó sì máa sọ fún èyí sì tí ṣèyàn àìtàn èèyàn sọ fún ni pé ah, lórí ibú lẹ́ni tí ìbá kírun ẹni tí ìbá kírun kò ráyé wá o ẹni tí ìbá kírun bá làmọ́ rẹ̀ ṣe rere jẹ́ ó mọ̀ pẹ́pẹ́ àwọn ọ̀rọ̀ tó wá sí pé ah, òun dẹ̀ wá máa ń kílẹ̀ ọkọ̀ kan ṣùgbọ́n ṣe mọ̀ nígbà tó ìbá ṣe encouragement ọ̀dà ọwọ́ sọ fún báwọn tó le báwọn ó sì bẹ̀rẹ̀ sí ní kí so eléyìí ọkàn rẹ̀ ti balẹ̀ pé tó bá bímọ fún ọ ìwọ kọ́ ló ṣẹ̀ṣẹ̀ mọ sáré pé bóun lọmọ ó sì jẹ́ tí ó mọ̀ sí lọ́wọ́ àmọ́ tó bá fi wo níran tàbí tẹ́ pé n tó fẹ́ ìwọ gan ti rò wípé readymade ni sẹ́wọ́n readymade ìwé n tó kálukú mọ́ wákàkiri ọ̀fẹ́ sí wàhálà kankan kó ti mọ kó ti wà ń bẹ́ẹ̀ kó ti mọ kírun kó ti wà ń bẹ́ẹ̀ kó ti mọ gbàwẹ̀ kẹ́sìn ti yé kó ti kó ti mọ ojú ìyẹn máa gbórí ẹ̀ wọlé jẹ́ pé ọ̀tọ̀ ni ń tá rò ọ̀tẹ̀ ni ń tá gbà sẹ́rí yẹn burú ju ní tẹ́ pé àwa náà mọ bá a ṣe fẹ́ lọ. because eléyìí ó sọ pé ẹ wá o ẹ̀yin kọ́ lẹ́gbẹ̀ẹ́ mi lórí mo ti ń borí kẹ́ tó mọ̀ mi mo ti ń sẹ̀sì kẹ́ tó mọ̀ mi ẹ má nìmí la. òun lè sọ bẹ́ẹ̀ fún ẹ torí pé lóòótọ́ àti òdodo tí wọn náà bá sóò lẹ́ni tí ò borí ni ebó bá lẹ́ni tó bójú ni òun ni ìwà kírun ni wo dáadáa o gbogbo èyí tó bá tó bá pupa tó ń wá káàkiri pé kó pupa ó dẹ̀ tó bá ga díẹ̀ ló ṣe rúwọ̀ ah, sọ́ra rẹ̀ gbogbo èyí tó ń sọ yìí òun kọ́ lẹ́sìn o ìtànà bí sọ fún ọ pé fàdúdà ti di tọ́rọ̀dà ti lọ́ta ọ̀nà wàlúkọ́ bí fún un náà ah, ọlọ́run mọ́fìlú ẹ̀sà àdánwò fáwọn ọmọ wa o ẹ gbìyànjú ẹ sálápá tètè ẹni tẹ́ bá fẹ́ fi ṣe ìyàwó àbẹ́ ẹni tẹ́ bá fẹ́ fi ṣọkọ ẹ gbìyànjú ọ̀wọ́n tẹ́ ẹ bá lè ṣe níwádìí nípa ọmọlúwàbí àtẹ̀sìn ẹ gbìyànjú ẹ ṣe wọ̀nà èèyàn yóò gbọ́ àwọn kéèsì kan yóò dè mọ orí òmò fọyà sẹ́yìn ti gbọ́ rí tí àáfàá ẹ̀ dẹ̀ mọ̀ mọ̀ fi rògbọ̀n kó lè bá sísà fẹ́ a serious sister pé ah kí ló dé brother sista ti ní stress tí wọ́n sọ pé ah, kí ló dé ẹ̀ kí ló gbọ́ yín lẹ́ẹ̀kan àmọ́ mi ìyá mọ̀ àfilẹ̀ àṣé kò filẹ̀ nítorí ọlọ́run wọ́n ṣe ákídù tán wọ́n wá sí wàlímọ̀ alẹ́jọ́ wàlímọ̀ sẹ́wọ̀n pé yòòbó sọ pé ẹni àgbéyàwó wá bá ìgbà wo wọn ó kàn ti ó ti fárun gbọ́n rẹ̀ tó ti dán ó sì kó ọ̀nà ẹ́fílópù ó sì fi lé sísà lọ́wọ́ irú gbọ́n rẹ̀ tó lò fẹ́nu ṣe gbọ́n yẹn rí wọ́n ṣẹlẹ̀ mo sì ti gbọ́ ti sísà mi tó já sí pé kò sírò nǹkan tí ẹ máa ń mu láyé tọkùnrin yìí ìgbókéré sísá ò sì mà tó fi dìyàwó nínú ilé ọ̀wá ni mú tán kò ní na sísá orí ara rẹ̀ náà ni ó máa sán mọ́kànlá ìwà mọ́ tí orí ti bí bá mi ló wá ń béèrè lọ́wọ́ sísá pé kí ló ṣe mí. ọ̀rọ̀ tí mo sọ yìí kéèsì yẹn bóyá bíi two thousand and fourteen. torí pé ọ̀rẹ́ wa ló fẹ́ fẹ́ ọmọbìnrin yẹn nígbà tó kù lọ́dọ̀ ọmọkùnrin yẹn ọ̀rẹ́ wa yẹn mo rántí pé ọ̀rẹ́ wa yẹn kú ní two thousand and fifteen wọn sì ti fẹ́ra nígbà yẹn lọ́dún òun wà ìpínlẹ̀ pé ẹni tó ń fẹ́ fẹ́ kéèsì ẹ̀ ó ti máa rí rí bọ̀ kò lọ́mọ nu márèjì yẹn ní tó ṣẹlẹ̀ nu márèjì yẹn ní tó ṣẹlẹ̀ nu márèjì yẹn. sórí olórí bẹ́ẹ̀ nígbà míì tí èèyàn ò bá sìn sí ẹ̀ títí wọn náà wọn sísá tó wọn brọdà tó ga wọn sísá tó ga sí gíga lànàbì ní kò ọmọ wò fadfar bi dati ti tẹrifati yadak tó bá ti lè lọ fún quality míì inú tá níbi ní àwò tó bá fi lè fún ní priority ìyẹn lè sì mú ẹ̀sìn ni kò torí gbogbo condition tọkùnrin ó wá gbogbo àwọn tó ń wò lónìí tó ń gẹ fìlà lénìí gbogbo àwọn tó ń wò lénìí tí wọ́n táyé ń wò wọ́n níwájú tí wọ́n ń pè wọ́n ní lágbájá pé ah ọlọ́kẹ́ lágbájá kò rí bẹ́ẹ̀ lánàá wọn ò bẹ̀rẹ̀ báyẹn wọn ò bí èèyàn láti sánmọ́ wá bí owó mọ́ òṣìṣẹ́ rówó ni o torí ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń pẹ́lẹ̀ yìí pé ah brother ẹ̀ wà ókè kò wà ókè lónìí ni o tí ó ṣẹlẹ̀ lọ́la Allah nìkan ló mọ̀ ṣùgbọ́n sí kéèsì mo ti sọ kéèsì brother kan bíi nígbà tó fẹ́ fẹ́ fọ́ strike ọ̀kadà ní góòlù ó wá fẹ́ fọ́ strike tán wọ́n sì àwọn ẹbí rẹ̀ sọ pé mọ ti ìfẹyàwó òṣìṣẹ́ wo ló ní ọ̀kadà olólùwò lè ṣe sìnà wọ́n sì kọ̀ wọn ò sì fún níyà orí ọlẹ́wọ̀n ti ọwọ́ akọni ọmọ fẹ́yàwó ọwọ́ afẹ́yàwó kò wá rí gbígbéyàwó dé sí ìyàwó sì rẹ́ǹtì ilé sí ẹgbẹ́ skul bí títí ń kàwé ọwọ́ àlọ́ kú báyàwó ẹgbọ́ta ló gbéra wọn òun náà tó wá rí báyìí tẹ́bi ọlọ́run ànábì wa Muhammad sallam ó ní ọlọ́run sọ pé ana inda dọ́ni abdìbì ntẹ́rù mi bá ń rò nípa mi ni ibẹ̀ ni ó bá ibi tó bá fi mí sí ni ó bá ntẹ́rù mi bá rò wípé ọlọ́run ó ṣe dáadáa fún mi ọlọ́run ni màá jẹ́ ó ibẹ̀ ni ó bá mi ẹ má fi ọ̀rọ̀ lọ́rọ̀ ìmánì rẹ ni ó wù ú torí pé ẹni tí mò ń sọ̀rọ̀ yìí kọ̀ wá pé ọdún méjì lọ́ba ní o tún fẹ́ẹ́ fẹ́yàwó kejì ibi bó ti yẹ pé lẹ́yìn ìgbà yẹn wọ́n padà fún pádàn lé wọn ìsáàmù ọ̀bọ̀ lọ́wọ́ sẹ́gun fìyàwó rẹ̀ síbẹ̀ ọ̀kadà náà ní sinmi. ẹ̀yìn ìgbà náà ló bá sọ pé òun fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹbí wa ní à kinní kan dáràn kan kì í tán ó lóun òun kì í dá méjì àwọn ẹbí ò wá gbà wọn ò gba ìyàwó tó fẹ́ lẹ́lẹ́kejì yẹn ìyàwó alákọ̀ọ́kọ́ náà sẹ́ẹ̀tì mọ́ jẹ́ kíní kan jẹ́ pé méjì obìnrin kọ́ ìgbélé wọ́n ní ọ̀rẹ́ kò wá jọ bí ìgbà téèyàn sáré ń ti èèyàn ọ̀gá alágbájá ajílẹ̀ àwọn ajá ó wá fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì kan kò wá kóṣù mẹ́fà wọ́n náà wá sí àsìkò mẹ́fà. sọ pé àníyàn rẹ̀ dáa ó sì ní àgbéǹde nínú ọlọ́run bàbá sọ̀rọ̀ ẹni tí mò ń sọ yìí nísìnyí tó bá jẹ́ pé mi mọ̀ bóyá last year àbí upper year tó bá jẹ́ pé èyíkéyìí ó jẹ́ ní méjèèjì tí èèyàn bá fi mú òun àti ìyàwó méjì lọ mọ́ká ó yẹ kẹ́ ẹ lè mọ ẹgbẹ́ òun tó lè súnmọ́ kó tó wọ́ tiẹ̀ báwọn kò bá jẹ́ dòta kò bá jẹ́ last year tẹ́yìn máa fi kó yẹn méjì lọ mọ́ká ọlọ́run kẹ́ lọ́wọ́lọ́ tí mo sọ̀rọ̀ yìí tẹ́ni ò bá tí ì máa ní ilé tó tó mẹ́wàá èyí tá à ń sọ fúnra bẹ́ẹ̀ ni pé kájẹ́ká nìyẹn wà ọ̀dà kó mọ̀ jẹ́ para la fi ń sẹ́sìn ọlọ́ba ni wàlẹ̀ kọ́ bí kúrò náà lè kọ́ bí fat ara tí mo ń fà á tẹ́ni tó gbẹ́sìn yìí tí wọ́n fi máa lọ bọ́ síbi tẹ́sìn ibi tí ẹ̀sìn ò ti ní dàgbà sí tẹ́sìn ò ti máa yòrò ara rẹ̀ ni pé kó má fún ẹ̀sìn ní priority nígbà tó bá fẹ́ choose spouse. olùbàdàn wọ́n tọ́ yìí mú náà lè tọ́ yìí bàt. wọ́n tọ́ yìí bàt lè tọ́ yìí bàt wọ́n tọ́ yìí bàt lè tọ́ yìí bí. ọlọ́wọ́ bá ní pé tó bá gbé gbólóhùn tó dáa ni ọ̀rọ̀ tó dáa ni ẹ lè gbọ́ lẹ́nu ẹnì kankan àfàwọn fẹ́ pé èèyàn mímọ́ làwọn náà inna Allah tayyibun la yaqbalu illa tayyiba kò sẹ́ni tí ó mọ̀ sálápá ń tètè pé òun ò fẹ́ sọ̀rọ̀ burúkú lẹ́nu illa man yuhibbu Allah wa rasulahu àyàfẹ́ tó bá nífẹ̀ẹ́ ọlọ́run àtòjú sílẹ̀ Muhammad ọlọ́run sọ pé wàtọ́ yìbú náà nítọ̀ yìbá wàtọ́ yìbú náà nítọ̀ yìbá àtọ̀ yìbú àwọn èèyàn tó dáa àwọn ẹni tó pure àwọn ẹni tó clean ọlọ́ni kò sẹ́ni tí irú wọn wà fún afárá obìnrin tí wọ́n clean náà ọlọ́run gbogbo àwọn alábòsí mọ́jẹ̀ wọn jẹ́ lọ́dọ̀ wa alábòsí ọkùnrin yóò jẹ́ lọ́dọ̀ sísítà irú ẹ̀ létà sọ yìí sísítà ti falling in love pẹ̀lú ẹ̀ àfi bó ṣe dédé tó ń lọ sẹ́rí náà gànà nígbà tó gbé mú gbogbo ó sì ń bẹnu àwọn obìnrin náà tó yẹ pé kò sírú pákéjì tí wọn lè fọkùnrin ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kan jọ kan ó ní pípọ́n ẹ̀kọ́ kì í já mi ìtọ́rọ̀ pípọ́n ẹ̀kọ́ sẹ́ bẹ́ẹ̀ ni torí tí wọ́n bá ti pọ́n ẹ̀kọ́ tán ò lè identify pé eléyìí rọ̀ eléyìí ọ̀rọ̀ ò lè ò lè identify. kódà bó fọwọ́ tẹ ò lè get. <laughs> so gbogbo gbogbo pípọ́n pátápátá ọlọ́run kò sọ àwọn so kò sí o sì rámọ̀ pé tó bá sì lo fẹ́ fọwọ́ tẹ̀ ní ìsìn ìṣẹ̀ríà ò lè fọwọ́ tẹ̀ o kò tí láǹfààní kó o ṣe báwọn. so èyí fi hàn pé ní tó wà ń bẹ́ẹ̀ òun náà ni wípé àníyàn wà ẹjọ́ jẹ́ pé n ta ń ṣe torí ọlọ́run ọ̀rọ̀ tá nàbì sọ pé al-arwahu junudun mujannada sallallahu alaihi ní àwọn ẹ̀mí ọmọ rí nàríra wọn fàmọ́ ta àárọ̀fà mi lè ha ìtàlàfà ṣé tó bá ti jọra wọn wọn àláì dẹ́gbẹ́ déédéé bẹ́ẹ̀ mi rẹ ti dáa lèmi eléyìí náà dáa ẹ wà papọ̀ ẹ máa àláì papọ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ sọ láàbù wọ́n ní hadith yẹn ni kí sọ wọ́n ní kí sọ hadith yẹn ni pé obìnrin kan bẹ ní mọ́kà mọ́dẹ́fíkà ni mọ́dẹ́fíkà ni pé adẹ́rìn kò sùn ní ìgbà tó wá gba islam ní mọ́kà ó wá ń bọ̀ ní mọ̀dínà obìnrin kan náà wá ń bẹ ní mọ̀dínà òun náà adẹ́rìn kò sọ̀nù ìgbà tí ó wà wọ mọ̀dínà òru ló fi wọlé kó ń sàti ẹ̀ rí bì kan sùn sí kó ń rí bì kan forí pamọ́ sí nígbà tí ó lọ kanlẹ̀kùn lé ilé ilé adẹ́rìn kò sọ̀nù mọ̀dínà ibẹ̀ ló lọ kanlẹ̀kùn. what a coincidence àbí àlọ́ àlọ́ àlọ́ nígbà tí ilẹ̀ wa mọ́tọ́ wa fàlùkà àlọ́ ni ó lágbájá sì ń bọ̀ láti mọ́ka nígbà tí ó lọ kànlẹ̀kùn lé ẹnìkan pé mùsùlùmí lòun ó sì wá ní pé òun lẹ ó wá jẹ́lé obìnrin nìkan náà tó náà jẹ́ adẹ́ni kò sọ ní Mẹdínà lọ́ba ànábì ní al-arwahu junudun jannada wa ma ta'arafa minha ikhtalafa wa ma tanakara minha ikhtalafa tẹ́mi ò bá ti jọra wọn àlejò ṣe kódà kó wù wá torí ẹ̀ nígbà míì nǹkan kódà tí èèyàn bá níyàwó méjì tẹ bá ẹsẹ kan ṣàṣepọ̀ tẹmí ò bá papọ̀ wọn ní ṣàṣepọ̀ ẹ̀mí wọn papọ̀ ẹ̀mí ọ̀tọ̀ ẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àní ọ̀tọ̀ tó wà lókàlùkù ẹnìkan fẹ́ ṣẹ̀sìn ẹnìkan lòun náà ń ṣẹ̀sìn àmọ́ tó ṣayé díẹ̀ díẹ̀ díẹ̀ lọ àbí therefore kò lè work tóun bá ti wá ń jáde òun nìkan sàmàlẹkùn mo ń lọ ní kí òun lọ ní kí eléyìí tó wá wà ní tó dágbére lé kí o fún òun ó gbé fóònù yóò mọ wo fíìmù sẹ́wọ̀n pé mọ́dírásà kan ló náà wà o ẹnì kíní ó kọ nǹkan ní mọ́dírásà àbí tó lọ ẹnì kejì náà máa kọ nǹkan mọ́dírásà àbí tó lọ ìwọ ọkọ ọwọ́ á ní dandan àfikàn méjèèjì ó sára ṣàṣepọ̀ nǹkan méjì tí ò ṣe dé sẹ́gbẹ̀ẹ́ ara wọn nìyẹn because afkaru kan tẹ́lẹ̀ yìí tó ń tàbá ní tó ń tàbá ní rẹ̀ láti ibi nǹkan tó ń wọ̀ yìí tó ń wò yẹn eré tó ń wò yẹn ó yàtọ̀ sí àfikàrò tí bí ó ti ilé kí bí ó ti wọ́ sí bí ó ti mọ̀ ní òmọ̀ náà wọ́n sà sọ pé láàyè láàyè lálá wọ́n sà ṣe ìtakùn láàbẹ̀ àníṣe bí ilé kí bí ó ti mọ̀ ní òmọ̀ àbí wọ́n sà sọ pé ìtakùn là àbí ẹ̀sìn mọ̀ kó níta wọ́n sà kà lékè níbo ni irú yìí ó ti jáde níbi eré tó ń wò balẹ̀ ìtakùn dùnìyà ìjọ́ mọ̀ jáde sí ìtakùn dùnìyà ẹ bẹ̀rù ayé ìdí nìyẹn tó jẹ́ pé èyí tí ń wọlé ọmọ sọ pé ah ẹ dábẹ́ bá gbọ́mọ mi ayé le ìtọkọ́nù àbí ilé ìdí ẹni tó bá ti lè kí ó dé ń bọ́dọ̀ tí ilé tó ń jẹ umu lò fún mi bọ́kà láàfin ntí ọkọ ni so kó wá ní pé méjèèjì ó dà pọ̀ kélé yìí inú rẹ̀ ó sì dùn kẹ́ntì lọ lé kí wọ́n di pé wọ́n jọ ń wèrè. àlàrò wọn kò tó wọn tó mọjà ìmọ̀dà ẹ̀mí wọn lọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ara wọn. náà lọ́wọ́ bá ń sọ pé wàtọ̀ yìbú náà lè tọ̀ yìbá àti àwọn tó bá pure nínú àwọn ọkùnrin àwọn nìkan jẹ́ ọkọ fáwọn tó bá pure nínú àwọn obìnrin. bẹ́ẹ̀ ni torí pé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ọkọ ìyá wa Aisha radiyallahu anha ẹni tó mọ́ àtẹni tó mọ́ nìyí ànábì muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní nínú pé ọkùnrin kan ọ̀dọ́kùnrin kan dáa jù níwà ọmọlúwàbí lọ́rọ̀ àti níṣe ìgboro mọ́kà kò sírò abdullah ìnìkú wọ́n sọ pé ọ̀dọ́bìnrin kan dáa jù lọ́rọ̀ àti níṣe nígboro mọ́kà kò sírò amina yàgbé àlẹ́ muhammad sallam àwọn méjèèjì wá papọ̀ ibi tá a lẹ́bi ti wá jáde wọ́n papọ̀ lójú ọ̀nà halal ànábì wá jáde ń bẹ̀ sọlọ́lá àlùsàlà ànábì wọ́n sọ wípé wọ́n fi ṣe fáàrí wòlíì bìtù bí nìkàáhì láàbì sífà ànábì ní yìí tó tọ́ tó lẹ́sẹ̀ nílẹ̀ ni wọ́n fi bí mi wọ́n bí mi pẹ̀lú agbèrè àsìfà wọ́n bí mi pẹ̀lú agbèrè sọlọ́lá àlùsàlà bẹ́ẹ̀ náà ni Abubakar Siddiq ara tó fi bí ìyàwó Aisha ara Islam ni Abubakar ti di mùsùlùmí kó tó bí Aisha sẹ́lẹ̀ sótò ní àbí ẹ̀rọ ẹ̀rọ kan fáwọn yẹn nínú tán ókè nísì Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọjọ́ orí rẹ̀ fọ́ọ̀tì nígbà tó dá Ànábì àbí ẹni ó sì kọ́kọ́ gbà fún àwọn ọkùnrin tó jágbàlagbà Abubakar níjọ́ ànábì ọ wà fẹ́ Aisha ọmọdé Aisha wa ọdún mẹ́fà sísọ ẹtú ló tẹnu rẹ̀ ń gbọ́n tó fẹ́ sọ sétorí nǹkan táwọn dèdèrè ń wí káàkiri pé wọ́n fẹ́ mọ̀ náà wọ́n fẹ́ náà tó wọ́n fà child abuse àwọn èèyàn ọmọ nǹkan tó mọ̀ kàn ní ọ̀rọ̀ fún ọmọ ọ̀rọ̀ ọmọ yí wọn mọ̀ ni. ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́sàn-án nínú àṣà kódà tó fi dórí àṣà Yorùbá gan nílẹ̀ Yorùbá ní tó ti ṣẹlẹ̀ dáadáa ni marriage to minor Islam ó rí téèyàn kò dẹ̀ sínú àṣà kankan tí ò sí igi tó rí gbogbo ìtẹ́kà ń wí ìkú wí tó ń kálukú náà mú gbẹ́gà bí wọn náà ṣe wà wọn ìwọ náà gbogbo ẹ̀ máa táìpù àyè máa táìpù àwọn ìlú ayé sí nílùú báyìí éèjì wo ni wọ́n ní kọ́mọ máa rí máa táìpù ẹ̀ sórí gbogbo rẹ̀ jẹ́ gbogbo sọ fún ọ sọ pé ọ̀dọ̀ tiẹ̀ tí islam bá wá tí ò bá tẹ tí ò bá sọ bá sọ tí ò bá tẹ ọlọ́run bí gọ́gù bá ti sọ fún wọn o ti wà contented àbí gbà lọ gọ́gù sùsánẹ́rì ọlọ́ọ̀bá àtàlẹ́bì láyé àmúrúbílẹ̀ fàṣà wà lè mú nǹkan àtọ́lọ́run àtàlẹ́bì wòye pàṣẹ nǹkan tí ò da náà ó yẹ kó kálukú wá mọ̀ yẹn àti pé ta ló sọ ń jọ́nà ń jẹ́ tàlẹ́bì nígbà tàlẹ́bì ń ta èèyàn mélòó lọ́ọ̀rẹ́ ànábì ní mọ́kà bọ́tà sì wá pọ̀ tó ààrí wípé wọ́n ṣe wọ́n pariwo lórí bí ànábì fẹ́ àìsà kò sáriwo kò sọ̀rọ̀ lórí ẹ̀ so lásìkò tiwọn nǹkan táyé ti mọ̀ ni it was a norm nǹkan tó common tí ò ṣàjòjì ni kò dẹ̀ ń ṣe nínú ìran lárúbáwá nìkan wọ́n lóbìnrin tó bá rí ìbùdó sáà náà fifteen ìgbìmọ̀ mẹ́rin ó ní àṣà àtìgbà tó ń márì yẹn òun ṣe sùn náà òun lọ ilé ọkọ ní èyí òun fifteen nílànà fifteen ṣètò ọmọ fifteen years bá fi lè márì nílànà fifteen so before this time around so òrùkọ́ ọmọ náírà ọ̀sẹ̀ lè márì adọ́dọ̀ àfa kan nípínlẹ̀ àfa gbà nífẹ̀ẹ́ dárúkọ lọ́dún yẹn abáwọn lálejò àwa ń tàkùrọ̀sọ. So lẹ́kọ̀ọ́ ni wọ́n wá sọ pé ọmọ kan ọmọ wọn kan tó jọkùnrin àtọmọ kan níta wọ́n ń jà bóyá wọ́n sọ pé ọmọ yẹn fún fẹ́ǹsì wọlé wọn àbí nǹkan ọmọ wa ń sọ̀rọ̀ àkọ́ṣe máa fún fẹ́ǹsì wá bú ọmọ ṣe wípé ìwọ tí ẹ̀sìn yín tẹ́ẹ̀mọ́ tẹ́ẹ̀mọ́ tẹ́ẹ̀mọ́ ṣe child abuse nínú ẹ̀sìn yín tẹ́ẹ̀mọ́ fẹ́ ọdún mẹ́fà pé ọ̀rọ̀ yẹn wá dùn ọmọ ṣe ìkó wa wà ṣé kí ló lè tọrọ ẹ fún wa pé àwọn nǹkan kí ló ń dùn ọ sí àwọn náà láwọn àwọn náà lé ọkàn tó ń jẹ Aisha náà ló kọ mọ ẹ pé wọn ní táwọn bá ní kó jáde sí wa báyìí ọmọ ọdún mẹ́sàn ni ọdún rẹ kò jọdọ ọdún mẹ́sàn sheik ní ìdúró rẹ déédéé tàwọn ni ó sì dàgbà ó sì lára bíi tàwọn náà ṣé tí èyí ò bá wá mọkọ wálé táwọn bá sì lọ ní ọkọ kí la yóò sọ ilẹ̀ lárúbáwá ọmọ ọdún mẹ́sàn-án ìsọ̀mí èké ó sì wà nílẹ̀ yorùbá náà tẹ́ pé wọ́n á máa fẹ́ oyún ọmọ tíyàwó yín fẹ́yìn tí mo fẹ́ ni pé èmi náà àwa láàfin ọmọ ó lè jẹ́ tí ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ni ó fẹ́ ọmọ yẹn ó sì yẹ pé àwa láàfẹ́ yẹn lè já sí wípé àáfẹ́ fún ọmọ wa ẹ bèrè lọ́wọ́ àwọn àtẹ̀bára àwọn àgbàlagbà tẹ́tí close to eighty ninety ẹni sẹ́rù ẹ̀ ń bẹ́ ń jọ̀hún ask them so ànábì fẹ́ yàwó Aisha àmọ́jẹ́ ọmọ gbọ̀n lẹ́nu tó bá fẹ́ sọ ọdún mẹ́fà ni lànábì fẹ́ ṣùgbọ́n ànábì ò wọlé tọ́ gẹ́gẹ́ bí ìyàwó until ìgbà tó tó nine years alábòsí ni níjà rẹ̀ àwọn ọmọ tẹ́ ń wọlé tọ̀ lọ́nà àìtọ́ ọmọ ọdún méjìlá ọmọ ọdún mọ́kànlá tẹ́ ń wọlé lọ́nà àìtọ́ kan ṣé kò sí rẹ̀ lágbolé tì yín ni wọ́n wá ní wọ́n pé ọmọ ọdún mélòó náà àwọn ìtẹ́nu tiẹ̀ náà wá gbẹ̀rẹ̀ anábì fẹ́ yàwó Aisha lọ́mọdún mẹ́fà àmọ́ kò wọlé tọ́ torí ẹ̀ mo ti kárí nínú mọ́sálà lọ́dọ̀ àwọn àpáyẹ̀sìn tí wọ́n ń dẹ́líbẹ̀tì pé bí èèyàn bá fẹ́ minor ìgbà wo ni wọ́n yọ̀ǹda rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó pé ẹ̀ mú ìyàwó yìí ìkútàlà fún àwọn àlùlẹ̀ nínú ọ̀rọ̀ kan tó ń bẹ ń bẹ ni wípé ìgbà tó bá tó pọ̀ ọdún mẹ́fà pé torí pé ọmọ ọdún mẹ́fà lànàbì ìgbà tó bá tó pọ̀ ọdún mẹ́sàn-án pé torí pé ọmọ ọdún mẹ́sàn-án ìlànàbì tó wọlé tọ̀ ọ́ Aisha a sì láwọn tó pé tí wọn bá fi lọ́dún mẹ́fà náà ó lè mọ ọmọ lọ àrínú àwọn afáàtò sọ bẹ́ẹ̀ ẹnu wípé pẹ̀lú mọ́jẹ̀mú pé kò gbọ́dọ̀ wọlé tán ọ̀ǹtì ìgbà tó bá tó rárá gbé ìbálòpọ̀ so ànábì wa sallallahu alaihi wasallam Khadija ti kú ànábì ti fẹ́ yàwó kan ó tó wá fi Aisha. so definitely tẹ́yìn náà bá wò ó ẹ̀rọ kí ọjọ́ orí Aisha ń gbà náà kò lè kọjá ara tí wọ́n fi bí Aisha ara Islam ni àbí sọ́dún kẹfà táwọn bí gba Islam ló tó ní Abubakar tó gba Islam la so ara Islam ni wọ́n fi Ọlọ́run sọ pé wàtọ́ yibú náà létọ́ yìbá irú ànábì tó jẹ́ pé ó mọ́ nípìnlẹ̀ ó mọ́ lẹ́mìí ó mọ́ lọ́rọ̀ ó mọ́ níṣe ó mọ́ níwà irú ẹ̀ náà ló tọ́ kó fẹ́rù Aisha tó já sí pé ibi mímọ́ ẹ̀yin ọ̀rẹ́ Abubakar nínú ẹni tó jèrè ànábì ju Abubakar wà mẹ́ sọlá nítorí pé gbogbo ara alẹ́ ànábì gbogbo ara alẹ́ Abubakar ló gba Islam bàbá tó bí Abubakar ṣe Islam ìyá tó bí Abubakar ṣe Islam á sì rẹ́ fi rí àwọn tó nírú èjì Abubakar tán wá ní bàbá ní Islam àbúkù hafa ó ṣe Islam ìyá tó bí Abubakar ó ṣe Islam gbogbo ara alẹ́ Abubakar wọ́n ṣe Islam so irú bẹ́ẹ̀ náà ti bí àṣà tí wọn náà bá fẹ́ fẹ́yàwó ó dáa pọ̀ kó wù ú ṣé mùsùlùmí ni bàbá ẹni tó fẹ́ fẹ́ akálà ṣe circumstances lè wà tẹ́ pé èyàn ò fẹ́ obìnrin tẹ́ pé àwọn obìnrin jẹ́ mùsùlùmí ṣùgbọ́n téèyàn bá rí obìnrin tó bá jẹ́ méjì ìkan wá wà tẹ́ pé Islam ní bẹ́ẹ̀ ló lé wọn ah! màá sọ wọn pé fẹ́mu èyí tó yẹ pé mùsùlùmí ni wọ́n lé wọn toríjọ́ tẹ́ ẹ bá ní aáwọ̀ tí wọ́n bá sọ wípé aka mọ́ mímí áàlì yìí àti aka mọ́ mímí áàlì ha tẹ́ bá fẹ́ yanjú ọ̀rọ̀ tọ́lọ̀ sọ wípé tẹ́ bá fẹ́ yanjú ọ̀rọ̀ láàrin ọkọ àtìyàwó ẹ mẹ́nìkan tó jẹ́ wípé onídéédé tó ní làákàyè tó mẹjọ́ dá láti ìdílé ọkọ láti ìdílé ìyàwó tó bá lọ tó yẹ pé pé fèrè ni wọn ẹ bó ṣe sọ ẹ sọ tó dìjà wọn sọ pé tó dìjà ni wípé kò yẹ kí ṣé ń tọ́n bá jà sínú mo ti ẹ̀rù bó sọ wípé kò mú jẹ́ sí ni èyí kí òun lásìkò wá ní nígbà tó wọn èsì mùsùlùmí sóun ó mọ kí mọ̀ ọ́n òun ni mo bí òun ṣe pàtàkì tó torí ẹ̀ tó bá fẹ́ lọ́kọ ibi tó jẹ́ pé àwọn tí wọ́n bá yé dá sọ̀rọ̀ àwọn tí wọ́n mọ̀ tí wọ́n tẹ̀ ń dá sí ẹ́ ẹ ẹ wo ọkọ mi wọ́n yí sojúṣe òun náà ojúṣe lónìí lẹ́kùn bóun bá ti bá tòun lọ ara ilé tòun náà bọ̀ sí ó wọṣọ funfun ni ó gbọ̀ sí kíní tí wọ́n mọ̀ pé ọ̀sán ó pè ọ́ ọ̀sán ó bí wọn náà bá níṣẹ́ tó lọ jẹ́ bí àbá rówó sọ ọkọ ọmọ wá nǹkan tó ń wẹ̀ pé bóun ṣe lu láìpẹ́ tiẹ̀ ni. so obìnrin ó wo ibi tí ó ṣẹrù ká ìwọ náà tó fẹ́ jọkùnrin náà ó wo ibi tó ti mọ̀ mọ́ ó wọ̀ tẹ̀ akálàṣe mi ò sọ pé èèyàn ò lè fẹ́ ọmọ ẹni tí ò ń ṣe mùsùlùmí o tó bá jẹ́ alùkìtàrí ṣùgbọ́n tó bá jẹ́ pé kèfèrí báyìí àwọn tó bí ṣùgbọ́n tó ń ti jẹ́ mùsùlùmí islam ò ṣe é hàn níwọ̀n ṣùgbọ́n ní hàlù tó yẹ ẹ̀sìn táwọn bàbá rẹ̀ ń ṣe yẹn lòun náà sì ń sìn ó lè fẹ́ ọlọ́run àtá tòmínà àwọn yẹn gbọ́dọ̀ gbọ́ náà bá gbọ́ ọdún kùlá yìí ká bá rọ̀ fún lẹ́mí máa yà kó lù ìdúró pé àwọn ṣíà wọ́n ṣe kèfìrí pẹ̀lú gbogbo tọ́lọ́ bá sọ níbi níbi ìṣúra yìí pẹ̀lú tọ́lọ́ ń sọ nípa ìyàwó Aisha ọlọ́run bá fi àfọ̀mọ́ Aisha àwọn onímọ̀ tafsir pé ulaika àwọn wọ̀nyí mubarra'una mimma yaqulun àti Aisha àti Sofwan tí wọ́n parọ́ àṣemọ́ṣemọ́ àtẹnìkíní àtẹnìkejì wọn mubarra'una wọ́n mọ́ pa bọ́sẹ̀ kúrò níbi irọ́ tí wọ́n ń pa mọ́ wọn. torí pé wọ́n parọ́ mọ́ ìyàwó Aisha ọlọ́mọ sábà ní pé ìyàwó Aisha kó wá mọ́ kú lẹ́mìí ẹnìkan tó ń ti gbogbo ń tọ́nà ọba sọ yìí nínú alukur'an á ẹni yẹn ṣe kékeré pẹ̀lú tọ́nà sọ kalẹ̀. kó mọ̀ tẹ́lẹ̀ kan lọ́rùn kó mọ̀ pé àfi ẹ̀sìn tòun o àfi kó làánà Abubakar kó làánà Umaru kó làánà Aisha. ó pọ̀ o ó pọ̀ o mo ń sọ mo ń kì wá nílò gbogbo àwọn tá a jẹ́ bàbá àti ìyá ẹ mójútó ẹ̀sìn yín ẹ mọ̀ nípa ẹ̀sìn káwọn ọmọ yín ọmọ náà mẹ́nìkan wálé pé tí mo fẹ́ fẹ́ rèé wọ́n ní kí wọ́n ní ebó lẹ́yìn Islam náà ni Islam náà ni níbi ẹni ọwọ́ akírun lọ́ba bòkúta àkẹ́jáde lọ́ba fi ilẹ̀ ní ọba mọ̀ fún ilé tó bá fẹ́ kírun àpẹẹrẹ tẹ́fọ̀n pé ṣí àlélẹ́yìn torí pé wọ́n máa ń fi òkúta kan ápò wọ́n á ní òkúta yẹn bọ́lá wọ́n ti rí òkúta Karbala Karbala níbi tí wọ́n pa Hussein ibn Ali wọ́n pa sí wọ́n for the fact pé wọ́n pa Hussein sí Karbala Karbala ti dilẹ̀ mímọ́ gbogbo ẹ̀ tó bá fẹ́ forí kanlẹ̀ Karbala ló gbọ́dọ̀ wọ̀ forí kan bí ò bá ti wá lè bí ò bá wá lè bí ò sí Karbala tó bá ti ní òkúta Karbala lọ́wọ́ òun ni ètè sọ fún pé o ò tí ì rọkọ̀ because tẹ́ ẹ̀ bá mọ̀ nípa ọ̀kan yìí you just feel like pé kí ni what is your husband doing ẹni tó mú wálé kí ló kí ló ń pàfọ́ọ̀mù òun náà lórí òun náà mọ̀ àbí ṣùgbọ́n mọ́gbàgbé pé tẹ́ ẹ bá fà á tán ẹ̀sìn ọkọ rẹ̀ ni ó bọ́ sí o wípé alimọ́rú mọ́ra mọ́ ni àhàbà wàlúmọ́rú aládìní khalili ọlọ́run yọ ìyàwó aisha tán pátápátá ẹ̀gbọ́n tó wọn bá tó pè náà ọ̀là ìkà umuli mubarrahun ọlọ́run ní umuli mubarrahun nítorí pé tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ lédè lárúbáwá tẹ́ ẹ bá ń rí fàásì obìnrin mẹ́jọ àbóbìnrin mẹ́sàn-án tọkùnrin ẹyọ kan bá ti wà ń bẹ̀ dọ̀míìrì ọ̀pẹ̀lẹ́ lòdì dàm tóbi bá jẹ́ mẹ́sàn-án tọmọ ọkùnrin kékeré tí ò ga jù antum of which tí ò bá sóbè tí ò bá sọkùnrin kankan láàrin wọn á ń tún náà lẹ́sọ̀ọ́ torí pé wọ́n pọ̀ àbí àmọ́ tọkùnrin kan bá fi lè wà láàrin wọn kódà kó mọ̀ ga jù báyìí kí lẹ́gbẹ̀ẹ́ wọn á tún of which tọkùnrin bá sì jẹ mẹ́sàn-án tóbi jẹ tóbi jẹ ẹyọ kan á ń tún náà ni so ọlọ́run wá lè dọ̀mí ìròyìn ó ní ùlá ìkà mo bá rọ̀ ùún mímọ ẹ̀yà kúrò àwọn wọ̀nyí ni wọ́n yọ páyọsẹ̀ kúrò níbi nǹkan tí wọ́n sọ nípa wọn gbogbo ohun tí àwọn wọ̀nyí sọ ìkan ń káàkiri Aisha o Sọfwan o Ọlọ́run bá kílẹ̀ àwọn Ọlọ́run bá kílẹ̀ àwọn kọ́nà tí wàá kílẹ̀ àwọn ìgbésí kílẹ̀ àyàwó Aisha àti Sọfwan yìí kẹ́nìkan tó wá ní dandan ńlá ní ńlá Aisha ṣe o ó sá ṣe ẹgbẹ́ Kùránì wo lòun kà tá a sì là nábì tiẹ̀ ọlọ́run bá ó sàfọmọ ìyàwó Aisha ọlọ́run ní lahu magfira lahu àwọn èyí ni ó ra foríjì lọ́dọ̀ lọ wariskun karim àwọn onímọ̀ sọ pé al-magfira al-afu wariskun karim al Imam Bagawi ó ní ìtumọ̀ ayé àyẹ̀ pé lahu magfira ọlọ́run ó sàmójúkú gbogbo tí wọ́n bá ṣe lásìsì àṣìṣe kalẹ̀ ti dúró láti gbà yí fún ìyàwó Aisha lórí àwọn àyè so gbogbo tó padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tánàbí kù láyé tán because ànábì sọ wípé ànábì kan wò ń jọ kan ó àwọn ìyàwó ẹ̀ bàbá eléwo nu yín lajá lajá ń gbómọ yìí ìyàwó Aisha padà jáde àti pọ́ìn nígbà tí fitna ṣẹlẹ̀ ní Islam tájá ń gbó ah! ìyàwó Aisha ní ah! tánàbì sọ̀rọ̀ yìí ànábì dá akọ pé ajá ò gbó mọ àtàyè tájú ò ti gbó ìyàwó ṣàlẹ padà sílẹ̀ sí ṣùgbọ́n àforíjì ti dúró dé láhùn mọtìrọtù ọ̀nà ni òun ò foríjì wọn àwọn táàyè ṣàdúrà fún Allahumma salli ala Muhammadin lára ali Muhammadin bóòlù ó ṣe tú ali Muhammadin tó yọ Aisha kó mẹ́rin. ṣe ọlọ́ni wa rizqun karim àlìjẹ́nà mọ̀ ọlọ́run àbíọ́ gbogbo àwọn wọ̀nyí pátápátá tó sí ibi tí wọ́n bá wà ní àlìjẹ́nà ilé ọjọ́ káwa náà wà ká má jìnà sí wọn bí tulẹ̀ kọ́ mọ́ ọlọ́run bá ṣàṣe bẹ́ẹ̀ nìkan wọn. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú irọ́ tí wọ́n pa pẹ̀lú àwọn Aisha ọ̀rọ̀ yàrá àníyá ọlọ́run parí ẹ̀ pẹ̀lú aya yẹn ibi tọ́lọ́run parí ẹ̀ sí ẹ̀wò ó parí ẹ̀ sí pé ó bàrọ̀ àwọn ó fọ̀ wọ́n mọ́ pé nǹkan sọ nípa wọn yẹn wọ́n ṣe kí ni wọ́n ṣe ọlọ́run wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì tí ó mọ̀ dá lẹ́kọ̀ọ́ subhanahu wa ta'ala ní ayọ̀ lẹ́bí ilẹ̀ ààrùn la tadkhulu buyuta ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha dhalikum khayrun lakum la'allakum tadhakkarun ọlọ́run gbogbo ẹ̀yẹ mú mi ní tẹ́jọ́ náà la tadkhulu buyuta ẹ má wọlé kankan tí ì bá ti sì lé yín ẹ má wọbẹ làtẹ́dù kò lọ bò yóò tànù kọ ẹ̀rọ bùnú ti kọ nínú sura Nur ẹ̀kọ́ pọ̀ ń bẹ gan nínú ẹ̀kọ́ ilé Yorùbá ẹ̀kọ́ tí Yorùbá máa ń pè ẹ̀kọ́ ilé ó pọ̀ nù sura tó lọ. lẹ́sìn mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ilé wọ́n sọ pé téèyàn bá lọ́mọdúnrún àbí yóò lẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ọ́ because ẹni tí ò lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lè gbà ròyìn ọmọlúàbí tí èèyàn bá fi wá lé ọmọlúàbí ó ti súnmọ́ ẹ̀sìn òun lànà bìbí sọ pé pé ìdá àtàkùn mọ́ntàdọ́wọ́ nà dínà kù wà hólùkọ́ ó fọ́sà òjò ànábì ní gbogbo ẹni tó bá wá pa yín tẹ́ ẹ bá ti lè yọnu sẹ́sìn rẹ̀ tó tún wá níwà dáadáa ànábì ní ẹ̀fọ́ lọ́rùn torí pé téèyàn bá ti lọ ọmọlúàbí ẹ dákun ṣé ọmọlúàbí máa ń jalè ṣọmọlúàbí máa ń mutí ṣé ọmọlúàbí máa ń ṣàgbèrè ọmọlúàbí máa ń parọ́ èwo lẹ̀sìn gbà wọlé lówó dáa kàyí ó fi hàn pé téèyàn bá fi lọ́mọlúàbí ẹyẹ kẹ́ ẹ máa pítì ẹni tí ò bá lẹ́sìn because bí ẹni tó ti ní ètò pọ̀ gan ló ẹ̀sìn ẹ̀sìn ní a máa para ọmọlúàbí ò ní para ẹ̀sìn ní a máa mutí ọmọlúàbí ò ní mu ẹ̀sìn ní a máa jalè ọmọlúàbí ò ní jalè ẹ̀sìn ni a mọ́ ságbèrè ọmọlúwàbí ò ní ságbèrè àbí nínú tán pè lọmọlúwàbí gan nínú ẹ̀ ni pé ìwà tí wọ́n yìí bá wù níbi tí wọ́n ti bí ọmọ wù aṣọ tí wọ́n yìí bá wù níbi tí wọ́n ti bí ọmọ wọ̀ irú ọ̀ṣọ́ tí wọ́n bá kí ń ṣe níbi tán ti bí ẹ ìwà ọmọlúwàbí gan ni pé kò mọ̀ wù kó mọ̀ sí irú ọ̀ṣọ́ ọmọ rẹ mọkọ wálé ọwọ́ àwò látòkè délẹ̀ orí kò di sọmọlúwàbí ló mú wálé o because nínú ìran yorùbá sọkùnrin máa dirí àbí ọmọ rẹ mọ́kọ wálé olùtí nínú àṣà yorùbá sọmọlúwàbí ni máa lùtí kí náà bàbá wa máa ń sọ nípa ọmọ ẹni tó bá lùtí ọmọ ọkùnrin tó bá lùtí kí ni ẹrù pé bàbá wa máa sọ. gbogbo ẹbí ni wọ́n sọ pé kò sírú ẹran wa ọ̀rọ̀ ti dojú kejì nísìnyí ẹbí tí ó sọ̀rọ̀ dandan báyìí ó yẹ kí ẹni tẹ́ ẹ bá rí tó bá lọ́mọ lóàbí ó yẹ kẹ́ ẹ pìtì ẹni tí ò bá lẹ́sìn because ó ti ní tó kọ̀ gbogbo tẹ́sìn tẹ́ gbà lọ́wọ́ atẹ́tẹ́lẹ̀ òun ló kalẹ̀ ti wà lọ́dọ̀ tiẹ̀ kó kàn fẹ̀sẹ̀ dé ládé báyìí kó ọjọ́ orí fún olókùn bí ìyẹn bá wá lọ́mọ lóàbí tí ò bá ti lẹ́sìn ah ó waste bẹ́ẹ̀ sì ni bí èèyàn bá lẹ́sìn náà tí ò bá lọ́mọlúwàbí ó lè mọ̀ra náà ni yóò jẹ́ ìyàwó àjọ náà bẹ́ẹ̀ because nísìnyí òun kí òun gbà wẹ̀ ọlọ́ọ̀kiri àkọlọ́wọ̀n wọ́n dá wa padà sẹ́yìn rẹ̀ ẹ máa bẹ́ lọ́hùn ẹ sì mójú tẹ̀sí ní nǹkan bíi ọdún mẹ́wàá méjìlá sẹ́yìn ọmọkùnrin kan máa wá gbọ́ ẹ̀tọ́ mi mo wá gbọ́ ìdálẹ́kọ̀ọ́ mashallah very spongy rubber ó stọ́n chika kódà ó láà pé ọlọ́run bá aláṣọ àtàlà fẹ́ lò wá fún díẹ̀ ló kù kò sí ẹ̀mọ̀ pé gbogbo táìmù tí mo sọ ọdún méjìlá nǹkan kẹsàn pé àti iná jàbàtíyà tó ń rò tó ń tó ń jò gan ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ọmọ yẹn lọ kó lìbàdàn ẹni tó wá mú wá pé kó mọ wá síbí wá kẹ́kọ̀ọ́ mo wá ti wá rí ah, lágbájá ń kọ́ ọ àwọn lágbájá mà ti ó mà ti ṣe yẹ báyìí kí ló ṣe é kò sáà nílé explain mo wá lọ sí lecture bólé ìbàdàn bó ṣe wá kí mi nìyẹn ọlọ́dẹ̀ kẹ kéwú náà wà dẹ̀ níwọ̀nba wọ́n bá ń sọ fún mi wípé àwọn àwọn ọmọ bólé ìbàdàn sars tẹ́ ẹ mọ̀ rí ni ọmọ mọ́ ah ẹ̀wọ̀n bá sọ̀rọ̀ kò serious kò serious kò wá rí pé èèyàn méjì mẹ́ta ọkàn sáà rẹ́rìn-ín sáà rẹ́rìn-ín sáà rẹ́rìn-ín wọ́n á pè kí ló fà ẹ mú lọ́wọ́ o ara tó fà ní wípé ṣé rẹ́ẹ̀pù ló ti hàn náà fò jẹ ni àbí òṣàjòyè kan politics àti ó ní o nígbà bá sọ fún yín pé politics tí wọ́n sọ pé kájẹ́ ẹ lọ kájẹ́ ẹ lọ máa lọ bọ́ bá fẹ́ lọ ṣùgbọ́n àwọn kan sọ fún ọ pé ẹ̀sìn rẹ wà at stake in the politics of life politics ló kí wọ́n ti gbàgbọ́dà ìjọ tí màá padà rí ẹni tó mo wá sọ́dọ̀ mi ah ó náà rẹ ti búrò ọkàn wọ̀ mọ́ sáà sí dọ́kàn mi sáà ó dìrí tó lóyún ẹni ó ti burú tó bá ọ̀rọ̀ ni wàtákùláhà wà fún mi máa sọ̀rọ̀ kí ó kù ń lé láàrin àti ìṣúná tó kọ́dà tó wọn tẹ bá rọmọ kan tí wọn lọ skul yàrá sọ pé pé ń pé à anybody tó bá lọ then gbogbo àwùjọ tó bá jẹ́ àwòsọ ẹ̀sìn nínú campus ẹ mọ̀ já àwọn ọmọ kúrò mẹ́rù ẹ kàn mọ́ sí wọn létí ni pé tọ́ Islam yẹn mọ̀ bí sẹ́gbẹ́ níwọ̀n bá ẹ contribute ẹ jókòó bọ́ lecture tẹ bá wà nínú ẹ tó lè ṣàtúnṣe àbí tó lè correct àbí tó bá béèrè béèrè tẹ bá mọ̀ ẹ sọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀sìn ń bẹ lọ́dọ̀ rẹ̀ àmọ́ ẹ bá ní káwọn ọmọ ẹ má darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan tí wọ́n gba o ẹgbẹ́ ni wọ́n o ẹlẹ́gbẹ́ ni wọ́n o. àwọn ẹgbẹ́ mi wà tó tí o tán gbogbo ẹgbẹ́ pọ̀ sí ń fààyàn kí wọ́n sì dá wọn yín lóhùn kẹ́ ẹ má wá sí wọn létí pé èmi ọ̀rẹ́ ọ̀lẹ́gbẹ́ ṣe o Islam ni o ṣe o ó sì bẹ́ẹ̀ dà. torí ẹ̀ ọlọ́run bá sọ pé ẹ báyọ̀ ọlọ́run kẹ́ ẹ mọ̀ wá láàrin àwọn tó wà lóde. èèyàn bá lọ dẹ́sìn rẹ̀ sí láàrin àwọn tí a rò wò yìí yóò ti dẹ̀dà àbùdá tẹ́tí yẹn tó mọ́. sọ nínú ẹ̀kọ́ ẹ̀sìn tí Islam kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ tá a pè ní ìwà ọmọlúwàbí Islam kọ́ wa. Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá sọ pé yá yọ àlẹ́bí yá yọ àlẹ́bí ní àárọ̀ èyí tẹ́ ọlọ́run bá gbọ́ látẹ̀dẹ̀ kò lè kò lè wú dáná wọ́n yọ̀ bùkún ti kọ̀ ẹ gbọ́dọ̀ wọnú létí yìí ṣe lé yín hàtá tẹ̀sítà ní sùúrù wàtúsẹ́lìmù aláàlẹ́ títí testa àdésù testa àbínú títí tẹ́ fi gbàyọ̀dá ẹ̀kọ́ kákẹ́ẹ̀kùn ká tó wọlé ẹ̀kọ́ kí láàmọ́ pé ẹ̀kọ́ lé ní òlẹ́kọ̀ọ́ lé àti ẹ̀sìn ló fẹ́ pé ara tẹ́ ṣe rí kama explain Islam fúnra wa báyìí ó wà lára fi appreciate Islam ẹ̀kọ́ lé Islam tó kọ́ wa ẹ̀kọ́ lé ó dẹ̀ pọ̀ bó ṣe wà ní alukuran ló wà ní àdìs ní alukuran láti kéle nínú èyí tó wà ní àdìs alẹ́ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ lé ni kéèyàn mọ́ fẹ́ jẹun kó mọ̀ sanwó àbí kó kàn tọ́ bó ń jẹ sùrà sallallahu alaihi wasallam ànábì àmọ́ sàlùwàlá tó bá kó tó jẹun kì í sàlùwàlá tó bá fẹ́ kírun àlùwàlá tó sọ yẹn ẹ́ ó fọwọ́ nìyí sallallahu alaihi wasallam àkàlà kìí ṣe wájìbù tó o bá wà pọ́rọ̀ rẹ ò dọ̀tí máa jẹun lọ o àbí ṣùgbọ́n ara ẹ̀kọ́ lé kúrò àtàn máa bá wa wí sígbà tá a kéré kó o máa jẹun inú abọ́ kó máa jẹun bó làwọn àgbàlagbà sí máa pè é máa jẹun káàkiri inú abọ́ àbùsá àbùsán àbùsá rárá ànábì ni kúl mímọ yẹlík kúl mímọ yẹlík ẹ̀kọ́ pọ̀ tí islam kọ́ wa ikhwatuna fillah ikhwatuna fillah ọlọ́ni yá ayọ́ alẹ́dí iná ààbọ̀n látẹ̀dù kúlùbù yóò tà lọ́gbẹ́ ọ̀rọ̀kù yóò ti kùn ilé ẹ bá sílé yín ẹ àwọn oníkẹ́ wọn àtà òfin lọ́gọ́ until until you take permission ẹ gbọ́dọ̀ gbà yọ̀ǹda kẹ́ ẹ tó wọlé wàtúsẹ́lìmù àlà àhìlìyà tẹ́ bá gbà yọ̀ǹda ẹ sì sálámà lára ẹ kì í mo sọ fún wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo sọ fún wa pé gbogbo ẹni tó bá kọ́ yín lẹ́sìn tí ò bá ti fi súnà kọ́ yín ìkọ̀ fún ọ ọ̀rọ̀ nífẹ̀ẹ́ nígbà tó ní kí ẹ gbà yọ̀ǹda níṣẹ́ ìbò lẹ̀ sí gbà sọ́kà wọn ó dòwe ọ̀rọ̀ ìgbésà wọlé because ọlọ́run ní o gbà bó o la ṣe gbà yọ̀ǹda tó o bá kàn ẹkọ pọ pọ̀ ló yìí ọlọ́run bá aláṣọ la kó kó fi yé wa kó yí ó rọrùn fún wa wọn láti kọ́ lọ́sọ̀ ọlọ́run ń yìí náà òun náà láti ibo là á mọ owó tá a kì í gba yọ̀ǹda tí wọn ò bá fún wa yọ̀ǹda sẹ́tọ̀ wa ẹ̀tọ́ wa bínú gbogbo ẹ̀ ló wà lọ sóra yìí ká ló ń kanlẹ̀ fún ta ni màásà ẹ padà wájú dìgbà mi subhanallah ká débẹ̀ wọ́n. là á ti kanlẹ̀ kan báwo là á ti sálámà tó bá jọ̀sán tó bá jalẹ̀ ẹ̀sìn yìí ìkọ̀wà ẹja síríọ́sì pẹ̀lú ẹ̀ ìdókòlùkà ń pẹ́ sún náà lẹ̀ ìdálùkà ń pẹ́ sún náà lẹ̀ jẹ́ àwọn ẹlòmíì wà ó ń bẹ́nu àwọn òbí wọn á láìkì wá ṣùgbọ́n wọn ní bẹ́ẹ̀ náà káwọn ọmọ òṣèlú wa ẹ̀gbọ́n orí kí wọ́n á kí wọ́n á ní wá gé ni kí á láìkì wá fún gan because àpẹẹrẹ pé wọ́n láìpẹ́ wà ní pé wọ́n ní à ilé ẹ̀kọ́ tí wọ́n yín bá dálẹ̀ náà lọ́gbẹ́ yẹn kò sí wọ́n dẹ̀ mọ́ wa ṣùgbọ́n ustaz ẹ àwọn ọmọ yín mi mọ̀ nǹkan tó ń ṣe wọ́n àtẹ̀mú lọ sọ́dọ̀ tẹ́lọ̀ ó dẹ̀ ń pariwo pé sòkòtò òwúrọ̀ kọjá kó tẹ̀ kó lọ́wọ́ kó tẹ̀ ó dẹ̀ ó dẹ̀ bí ó dẹ̀ ó dẹ̀ kó lọ́wọ́ ju tẹ́lọ̀ nígbà tí tẹ́lọ̀ wọn sòkòtò rẹ̀ tó kọjá kókó sẹ̀. ẹ máa bá wọn sọ̀rọ̀ náà pé kò tí kò tí kò tí tó èjì yẹn usas mo ti mo fẹ́ rí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú mi dùn sára mo ṣe wà pàdé ní ọjọ́ tó tó kọ́ àwọn ọmọ yìí ẹ mọ̀ sọ pé kọ́ lọ́jọ́ balẹ̀ lọ. ká mọ̀ sọ pé lọ́jọ́ balẹ̀ náà lẹ́yìn ìgbà tọ́nà àtàlẹ́ ìgbà sọ bẹ́ẹ̀ nǹkan mi ò sọ pé ọ̀nà àtàlẹ́ mi ò sọ bẹ́ẹ̀ àlẹ́ yẹn mọ̀ sọ àà ah, ah. ẹ̀gbọ́n kí la wọ́n jókòó tì í gbàgbà kí la wà á pa àmì sí i ọ̀rọ̀ kọ̀pẹ́lẹ́ǹtì rí báyẹn ọ̀pọ̀lọpọ̀ brothers náà rí báyẹn wọ́n á wá sálùkọ̀ wọ́n á fẹ́ gbé alùkọ̀ pé wọ́n á mọ kókó dẹ́ wọ́n torí ẹ̀ wá tó bá jẹ́ pé ló tá à ń sọ òun ní í ṣe ẹ̀ẹ̀bẹ̀ lọ́hùn kẹ́ ẹ rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀bẹ̀ lọ́hùn kíyàwó rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀bẹ̀ lọ́hùn kí lọ́kọ́ ọmọ yín rí bẹ́ẹ̀ kí ni àǹfààní wíwá yín ebi ẹ̀kọ́ náà láwa kọ́ra wa bí àǹfààní ẹ̀kọ́ náà dẹni ká lò ẹjẹ́ abára sọ̀rọ̀ tọ̀rọ̀ ní ọ̀rọ̀ báyìí pé àsìkò iná lọ́kàn máa ń rọ̀ àsìkò náà lẹ́mí ó kálukú rọ̀ ẹ̀rọ bí ó bẹ́ẹ̀ ọ̀fẹ́ mi ẹ̀rọ òtí ẹ̀fẹ́ rọ̀ nígbà tí bíbá ṣe ń pa ọ́ lábà àgbà. ọba ọlọ́run bá ó ní ẹ máa febi sí ó pè láwẹ̀ ẹ máa febi ẹ máa fi sùn mí. kódà kó fẹ́ wò kúrò náà nísìnyí ó kẹ̀dé ládàá wẹ̀rẹ̀ fún mi torí pé bó wo náà kò sí tó fẹ́ gbà mí mú tó pé ẹsẹ̀ náà ló gbà yàtọ̀ sí pé wọ́n wàá kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ yóò tún jẹ́ tí ó kó àdínkù bá àwẹ̀rẹ́ tó gbà ká bára wa sòtọ́ ọ̀rọ̀ ká mọ́ fi ara ká mọ́ fi sin lọ́run ká fọkàn sin lọ́run èyí pé níparí súra yìí ọlọ́run ọba sọ ń bẹ̀ pé fọlẹ́yà lẹ́dínà yóò hàn lè fún un àmúlẹ̀. أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عظيم عذاب أليم wọ́n ní kankan sọ̀rọ̀ àwọn ọ̀tọ́rọ̀ àfọ̀yèdè súnà àfọ̀yèdè súnà ìkílẹ̀ ìkílẹ̀ ò bá káàkiri wọ́n wá jókòó síbi adẹ̀tún wo ṣòkòtò rẹ̀ arí pé ó rí ju àwọn òbí só lọlẹ̀ àbí òlọ ṣòkòtò tiẹ̀. ṣé ta èyí lórí bẹ́ẹ̀ nínú àwọn tó ń wọ bí ìwájú ẹ̀ ìdádẹ́kọ̀ọ́ lọ́nà liyadhar ladhina yukhalifuna an amrihi gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́ ń pẹ́pẹ́ tẹ́ ń dọ́gbọ́n tẹ́ ń pé ọ̀rọ̀ ànábì ilẹ̀ tẹ́ ń yapa sí níta ànábì ilé kalẹ̀ ọlọ́run ẹ sọ́ra o ẹ sọ́ra o àtòsí ìbáhùn fìtínà ẹ máa kan fìtínà ọlọ́run ní jẹ́ kí mi àti o ti tó fún yàn kéèyàn mọ bí fìtínà ṣe tó ọ̀wọ́n tọ́lọ̀ ń sọ ní àlùkò àrùn pé a الفتنة أشد من القتل kó o mọ̀ pé èèyàn fi gbogbo ọ̀lẹ́ ní kó o sì tún lọ gbé gíngí ọmọ ọ̀fà lẹ́yìn tó ti mọ̀ pé súnà ànábì àwọn òní wo àwọn òní dáyà já o nítawọ̀ sọ wọn ni pé òun yapa súnà ànábì àmọ́ kébì ara sọ wọn pé o ti pa o ti pa màláìkà èmi ò ní sọ yìí mọ́ ìrànà bí ọ̀sán bá wọn ṣùgbọ́n àyè tó wà níbẹ̀ ni pé o yapa súnà ànábì so bó o láti sọ pé a fẹ́ ju ànábì a nífẹ̀ẹ́ ànábì àwa nílé ṣiṣẹ́ ànábì a nílé wò ànábì a nílé sẹ̀sì bá ànábì ṣe fẹ́ bó ṣe fẹ́ bó ṣe lé kalẹ̀ bọ́ lọ́wọ́ fẹ́ gbà kí aláǹfààní ìfẹ́ ta ní sàlẹ̀ sí wa so ẹ̀kọ́ àmọ̀tẹ̀sọ́n lọ́la ń bi sọ̀rọ̀ yìí ẹ̀kọ́ bó o là á ṣe gbà yọ̀ǹda tá fẹ́ wọlé bó o là ṣe wọlé ọlọ́ọ̀ni dáàlìkùn fáyẹrù làkùn làálàkùn tàbàkàrù kẹ́ ẹ gbà yọ̀ǹda kẹ́ ẹ sálámọ̀ sára alẹ́ kẹ́ ẹ tó wọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní òun ló lóore fún yín tẹ́ ẹ bá jẹ́ ní tó láròkùn rẹ̀ tẹ́ ẹ bá jẹ́ ní tó ní àrùn jinlẹ̀ tó lóore fún yín ọlọ́run sàṣọ orí rẹ̀ fún nígbà tí a mọ̀ tẹ̀síwájú tó bá dọ̀la a kúrò mọ̀ tẹ̀síwájú wọn ni a sì 大厨。 dá béèrè lọ́wọ́ rẹ̀ bóyá béèrè mi béèrè ọmọdé kí ó sàfàní náà náà. Bá ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì, bá fẹ́ ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn pé jíjẹ mímu kí tún ni èèyàn tó máa ń bùkátà kí ni èèyàn tó máa ń bùkátà èèyàn gbọ́dọ̀ bùkátà ìbéèrè tó béèrè yẹn ó lè fọ́ ni o it's a serious question tó yẹ kó kálukú kó kálukú fi mọ̀ pé sóun tó ìyàwó méjì sí kẹrí tẹ́lẹ̀ fẹ́ fẹ́ àwọn méjì lẹ́yìn pé èèyàn ti ní tó tèkì láti fìdí wọn ní jíjẹ mímu orí ibùsùn náà tó lè satisfy wa ṣe rí question lè fọ́ ní sometimes wàláì àdẹ̀mí dẹ̀ because àwọn ẹlòmíì fẹ́ ó fẹ́ àwọn obìnrin torí pé ah, àánú mi dẹ̀ ń ṣe sísá yẹ kí n fẹ́ àánú ti dàpọ̀ mọ́ love òun ti wá wọ̀ pé ah, tó náà sáwọn pòun dáa lọ́kọ yóò ṣàdúpẹ́ but torí pé òun jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ní kò súnmọ̀ sí wípé òun ò ní béèrè ẹ̀tọ́ ara rẹ̀ tó bá ń béèrè dẹ́tọ̀ bá ti ń béèrè o gbọ́dọ̀ ní tó take láti satisfy ẹ̀tọ́ ara yẹn because ara tí Islam ti torí ẹ̀ gbé ìgbéyàwó kalẹ̀ náà òun náà ní pé ká lè dínà àgbèrè ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ ẹ bá níbi àgbèrè yẹn ara reason náà ni pé wọ́n rí satisfaction lọ́dọ̀ àwọn tó gbé wọn sílé ìwọ ọkùnrin kó tó fẹ́ méjì kó tó fẹ́ mẹ́ta wò ó dáadáa sọkùnrin ní ọ tó bá dorí pápá tó o bá ti jẹ́ bẹ́ẹ̀ it is not meant for you. kò tó òòtẹ ẹ̀tọ́ rẹ kò lẹ́tọ̀ọ́ sí i lẹ́yìn téèyàn tó máa ń ní sáfà gbọ́ téèyàn tó máa ń ní náà ni pé èèyàn máa ń ní làákàyè èèyàn ó sì bẹ lọ torí pé obìnrin ò ní màkà ètè náà ní. ànábì sọ̀rọ̀ náà àṣà àlàmì sọ pé mi ò rẹ́nì kankan jẹ́ pé làákàyè rẹ̀ ò lọ títí ẹ̀sìn rẹ̀ náà ò lọ títí àmọ́ tó bá gbá ọkùnrin tó gbọ́n mú gbogbo ó sì mọ̀ pé àá ṣáìṣáìdì náà rèé ṣáìdì táwa sì mọ̀ mọ́sálásí rèé because nǹkan ó sì change tóbìnrin bá gbọ́n tọ́ba obìnrin obìnrin ọ̀gbọ́n tọkùnrin bá gbọ́n tán tọ́ba bọ́ sọ́wọ́ ọkùnrin ànábì ni wọ́n sọ nǹkan mi ọ̀ sọ́nà àlùfáà ìgbà ọkùnrin wa bùkátà sí kó máa béèrè wisdom látọ̀dọ̀ Ọlọ́run yóò máa bẹ lọ́run ònà ọkùnrin tó bá máa fẹ́ àwọn méjì ò gbọ́dọ̀ jó ní láwùdà ó gbọ́dọ̀ jó láwùdà nínú ó wàá lọ kẹ́kọ̀ọ́ bó lànà bí ṣe máa ń dùn àkọọ́rẹ́ àwọn tá ànábì kọ́ wa sànsán ṣe é pé yorùbá náà ti kọ́ wa láwọn ẹ̀kọ́ kan ní sọ pé ẹ̀sìn ọmọlúàbí tó bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó sún kéèyàn bá lẹ́kọ̀ọ́ ọmọlúàbí ó sún mẹ́sìn dáadáa ok anabi wa sallallahu alaihi wa sallam anabi ni la taqdi bayna ithnayn wa anta ghadban nínú ìwáyà mi anabi ni la taqdi bayna ithnayn àtà tẹ̀sìmà á ìlàlà àhà anábì ní má dájọ́ láàrin yẹn méjì tó o bá ń bínú nínú àdìsí mi anábì ní me dájọ́ láàrin èèyàn méjì títí tó fi gbẹ́jọ́ ẹnìkejì sọ pé yorùbá sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá nísìn ìyáálé wulẹ̀ sí ọtẹ́lẹ̀ ìyàwó kan dé ni abúdá abú ẹjọ́ òun fẹ́ fi sùn yín sọ pé ìyáálé ti ṣe ọ̀tẹ̀ ni ó kàn aggravate ìbínú rẹ̀ ni lásìkò yẹn ànábì ni wọ́n sọ̀rọ̀ sallallahu alaihi o gbọ́dọ̀ ló méjèèjì tó ti sọ tiẹ̀ mọ́jì o jẹ́ pé torí pé ló ń bí wọ́n òun ni ó wà bọ̀ kan kò sí gbọ́ tiẹ̀ náà gbogbo píríncípù yẹn ìyẹn gbọ́dọ̀ gbọ́n ẹni tó bá gọ́ ìfẹ́yàwó méjì o bẹ́ẹ̀ ni o torí obìnrin ó fi hàn ọ́ pé ẹ̀sùn wa máa wo mo láìkí ìyáálé mi o irọ́ sì ni gbogbo ọgbọ́n tí wọ́n fi lé ìyáálé ilẹ̀ gbé òun lọ́dà ọgbẹ́. ìwọ ọkùnrin o ò tí ì gbọ́n tó a ní orojọ́ ẹ máa wò ó ibi tí ọmọ ọmọ ọmọ ọmọ sì máa gbìjà rẹ̀ ni o ó gbìjà rẹ̀ ó ti gẹ́ẹ̀tì ẹ báyìí pé tóun bá ti ń ṣe báwọn òun ó mọ rò pé òun wà ṣẹṣẹ òun dẹ ó dẹ so kò sí nǹkan tó kàn pẹ̀lú pé ń gbìjà rẹ ni ìwọ ni kó la orí ẹ sí làákàyè rẹ lẹ mọ tí wọ́n pè ní ète obìnrin ó mọ ète obìnrin látọ̀dọ̀ ìyálé sọ́dọ̀ ìyàwó sádọ̀dọ̀ ìyàwó sọ́dọ̀ ìyálé nítorí wà ń bẹ pọ̀ ìgbà yẹn pé mo ló lọ èyí sí gbogbo èèyàn o èyí sí gbogbo èèyàn ni wọ́n ìgbé masna wàsùlá sáwọ́rù bá kì í ṣe fẹ́ everybody o everybody o so ìwọ tó bá ti wá ní ẹ̀pá síbi condition tọ́lọ́ fi kalẹ̀ wà ní ní kíftún alátàdé ló fà wá ìdá tán so ẹlòmíì ò yẹ kó fẹ́ odidi obìnrin kankan àbọ̀ lọ́yẹ̀ ó fẹ́ so nígbà tọ́rọ̀ òye tí ò mọ́ bó ṣe máa ń lu mátà so mo ń rọ gbogbo wa o bá a ṣe máa fi sáwàdà yẹn fẹ́ mọ èèyàn lè mọ̀ mọ̀ òun níwọ̀n kò yẹ kéèyàn mọ́ mọ́ wọn ta rẹ̀ mọ́ wọn rẹ̀ o mọ́ wọn ara rẹ̀ o mọ́ dà wà lẹ́ faliwu mọ́ o èyí tó wà lẹ́ àti ìyànjú ẹ̀ o èyí tó wà lẹ́ àti ìyànjú ẹ̀ so ó ń béèrè béèrè pé kí lọkùnrin bùkátà yàtọ̀ sí àájẹ àmọ́ tó bá fẹ́ fẹ́yàwó kejì bùkátà kúwọ́tò òjò là ó ń bùkátà rẹ̀ kò sì bùkátà tí hekima mọ̀ so torí ẹ̀ tó o bá rò pé o nídìí ẹ̀ ẹ̀ consult fásitì alu aládékiri nǹkan tó ń lọ àtàlà wọ́n bá wà rẹ̀. Vous pouvez dire, non. ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ kò ní pé tí ò bá nítumọ̀ kò bùkátà sí ká fún nítumọ̀ afẹ́sẹ̀ freedom fọmọ àníkókúnlẹ̀ so kò nítumọ̀ ìkúnlẹ̀ yẹn ọkọ nítumọ̀ náà ṣùgbọ́n ṣe eré tó dáa jù ni pé tó bá jẹ́ sí pé kìí ṣe pé in the process ìgbà tọmọ yẹn ti ń kọ́ṣẹ́ lọ ló tó kó tó mọ ẹ̀sìn wípé ìkúnlẹ̀ kò lẹ́tọ̀ọ́ a sọ pé fẹ́ kó ti mọ̀ kó tó bẹ̀rẹ̀ sẹ́ á ní pé ẹ wulẹ̀ ti sílẹ̀ ọ̀gá ń tẹ́ bá fẹ́ gbà ní ẹ̀sán àṣẹ freedom lẹ́yìn pé kó gba certificate kẹsàn nǹkan bá fẹ́ gbà ẹ àbí ọ̀rọ̀ ní jẹ́ ọmọ mi gbọ́ ẹ̀nà àbí kó gbó sì tó kó lu kan ọ̀rọ̀ ní máa ń tẹ́lẹ̀ so èyí tó dáa jù nìyẹn but tẹ́lẹ̀kọ́ àbá jẹ́ mùsùlùmí irú tèmi àti ẹ kí ni dandan kó kúnlẹ̀ abẹ́sàdúrà fún yẹn ti gbé kúnlẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá jẹ́ wípé kìíní yẹn sapá kàjà mọ́ jẹ́ ìwọ lọmọ tó fẹ́ free ìwọ lọmọ ṣẹ́ tó fẹ́ free ó dẹ̀ ti rí pé ojú fẹ́ ju kìíní ìsọ̀tún kò lọ kò fẹ́ ju sósì ó lè dá ọ̀tá láíláálẹ̀ láàrin ìwọ àtọ̀gá rẹ̀ ẹbí sì tún nìyí so tó bá rí tó yà sọ pé irú ìkúnlẹ̀ yìí náà kọ̀ náà sọ kìí sorú ìkúnlẹ̀ yìí ni wọ́n ń sọ ṣùgbọ́n àlàm téèyàn bá lè mọ́ ìkúnlẹ̀ ó dáa bọ̀ tó bá pẹ́ fàyín kánà làbúdà irú ìkúnlẹ̀ yẹn náà kan náà sọ tẹ́lẹ̀ so wallahu a'lam wa alaikum assalam Naam. tó náà kí ń ṣe siam nam àwọn tẹ́ pé iṣẹ́ travel gẹ́gẹ́ náà ń ṣe tẹ́ pé ṣẹ̀rí àdé sọ pé ta bá ń ṣe sáfà ká fi àwẹ́lẹ̀ ọpọlọ ní àwọn afá sọ nípa irú ẹ̀ tí hàlù ẹ̀ bá rí báyìí so ṣùgbọ́n èyí tí ó fọkànbalẹ̀ jù òun ni wípé kò pọ́síbù náà kéèyàn fọdún kan ṣiṣẹ́ ibùn kéèyàn pé iṣẹ́ ẹ̀ta rẹ̀ yẹn lè ń ṣe tí nature ṣe yẹn bá wá rí báyẹn kéèyàn gbìyànjú pé oṣù Ramadan á fi sin lọ́hùn because àwọ̀ lágbára níbi tọ́nà ọba gbé sí nínú ẹ̀sìn wa ju kéèyàn rò pé èyí ó kàn tú sí pé mi ò gbà wẹ̀ màmá gbà lọ ìtò kò sáǹfààní àti sọ pé òun ó gbà because iṣẹ́ tí ń ṣe nínú Ramadan yìí tí ò fà wẹ́lẹ̀ iṣẹ́ náà ni ó mọ̀ ṣe tí Ramadan bá ṣe kí ni pé èyí tó dáa jù táwọn afa sọ ni pé kó kó ní bírèkì lásìkò yẹn kó láǹfààní àti gba ààwẹ̀ wallahu alam ẹ wá bí kí ni wọn wà máa jẹ kó ṣiṣẹ́ tí ó máa jẹ nínú Ramadan yẹn lẹ́ẹ̀kí Ramadan tó dé pẹ̀lú nature ọ̀sẹ̀ rẹ̀ yẹn kó gbààwẹ̀ wallahu alam. Wa alaikum salaam. ìbéèrè alákọ̀ọ́kọ́ pé ǹjẹ́ Islam sọ pé báwo la ṣe ṣe placenta gbogbo aláṣẹ mọ bí a ṣe bá a tán máa ń ṣe tọ́ láwọn bí ọdún bíi bẹ́ẹ̀ bíi two thousand and twelve bíi two thousand and twelve bí àríkọ̀ọ́ mo rántí pé mọ́sálà yẹn mo ṣe àwọn ìwádìí díẹ̀ lórí ẹ̀. nínú àwọn nǹkan tí mo rí níwádìí nínú ìwádìí ìlú ni pé gbogbo àdíìsì tó wà lórí ẹ̀ nǹkan kan náà wọ́n sọ ìtọ́dẹ̀ ń náà ni pé káàrí mọ́lẹ̀ ni ṣùgbọ́n gbogbo àwọn àdíìsì yẹn pátá òun ni ó dẹ́ pé àdíìsì tó lẹ̀ ni nígbà tó ti wá jẹ́ pé àwọn àdíìsì yẹn wà authentic kẹgẹt á padà síbi àṣà wọ́n sọ pé àlẹ́ àdàtú ṣẹ́rọ̀ ọmọ àkàrà àlàádátú ṣẹ̀ríà ó ní òfin kan ni tó já sí pé àṣà òfin òun náà tá a máa fi dájọ́ nígbà tá a bá rí ẹ̀rí láti inú alukur'ani àbí àdìsá náà bí ká ṣe ṣeré ó yẹ pé n tá bá nú àṣà yẹn náà bẹ́ẹ̀ náà là ṣe wọ́n rí mọ́lẹ̀ ní ká lọ rí mọ́lẹ̀ tí wọ́n ń bá a kò nífẹ̀ẹ́ tì ẹ bá kó nífẹ̀ẹ́ tì kó fún wa lẹ́fídẹ́ǹsì kó nífẹ̀ẹ́ tì èmi náà sì fún lẹ́fídẹ́ǹsì kó nífẹ̀ẹ́ tì ẹ dákun ẹ dájọ ẹ kú now ọmọ tí wọ́n pé ọjọ́ tí wọ́n bí náà ló padà ṣé wọ́n kírun sí la èèyàn ni ó dẹ̀ mùsùlùmí tó ni tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ náà bá jẹ́ mùsùlùmí mùsùlùmí ni tí wọ́n kírun fìlà fìlà lálàlálàlà lábáàs wọ́n sì ń gbàdúgbò kó bá kírun fìlà kódà àwọn onímọ̀ sọ pé tó bá ti jẹ́ pé ó ti wà ní stéèjì pé wọ́n ti fẹ́mi sí la oṣù kí lọ́mọ tí wọ́n fẹ́mi sí la ní oyún oṣù kẹrin oṣù kẹrin tó bá pẹ́ lẹ́yìn ìgbà yẹn gan-an tó bá jábọ́ láyà ara rẹ̀ gẹ́gẹ́ bí miscarriage tó bá ti jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n ti fẹ́mi sí ni gbogbo ráìtì tá a máa ń ṣe fóòkù là á ṣe fóun náà so ọ̀rọ̀ táwọn afá sọ lẹ̀ wallahu ala wa ala náà. Mm. Àwọn olùkọ́ tó wá pé ọmọ ẹ̀ lè sìn kèfèrí àwọn òbí ẹ̀ méjèèjì ṣùgbọ́n Islam sọ pé gbogbo ọmọ tó bá bí pátápátá wọ́n máa bí wọn lórí fitrọ ni àdámọ́ ẹ̀sìn Ọlọ́run àwọn onímọ̀ sọ pé ọ̀rọ̀ tó fẹ̀ bí ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ dálẹ̀ torí pé sáà pé òun ní mùsùlùmí àbáà ní pé wọ́n ní mùsùlùmí argument that I just opinion wà lórí ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àfẹ́sìn àwọn apá kan sọ pé wọn kì í ṣe mùsùlùmí wọ́n lè jẹ́ alùpùpù pé because tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n kí ló pé tá a bá jagun a máa mú wọn lẹ́rú àìsí fún mùsùlùmí lẹ́rú so ibi tí tìláàfù ti wà lórí ọ̀rọ̀ wọn nìyẹn ṣùgbọ́n a gbé wọn sí pé a lè fi tìrọ̀ wọn kì í ṣe pé a lọ àṣàyàn lọ gba ọmọ lọ́wọ́ kèfèrí tó bímọ pé kí ló bá gbé o torí mùsùlùmí so a fi ilẹ̀ náà ọlọ́run bọ́ wọ́n bí ó sì yẹn ju ọ̀rọ̀ wọn tó bá dé والله أعلم وأعلم عليكم السلام ṣé ẹ̀tẹ̀ lásán àbí ata àtẹja ata àti ráìsì bọ̀ kí ni mo rú ata tó jẹ́ ni ká lè mọ irú ata tó jẹ́ ni sẹ́yìn bí ẹnìkan náà lẹ́ẹ̀ja a kò mọ̀ pé ẹja bò tẹ̀gẹ́dẹ̀ so tó bá mọ̀ọ́mọ̀ jẹun àbí kílẹ̀ pé ó ṣèṣì jẹ ata as so anabi sọlá sọlá pé ẹnikẹ́ni tó bá ṣèṣì jẹun lọ́sàn-án àwẹ̀ ẹgbọ́n tí anabi sọ ó ṣèṣì jẹun ẹ̀rọ kí èèyàn lọ́dọ̀ ẹnìkan wọ́n ní ah, ẹ̀yàwó ni ṣùgbọ́n àlẹ́ òkè lóòótọ́ àdó ló dàrú pé ìgbà ah, láìsọ méke nínú oṣù Ramadan tẹ́ẹ̀fì á gbé àmàlà wájú báyìí tẹ́ẹ̀fì jẹ́dẹ́ bí ẹ jẹ́dẹ́ yìí àwọn alẹ́ gbàwẹ̀ ní subhanallah tó bá ní wallahi mo ti gbàgbé ẹ má sọ nǹkan mi lẹ́yìn rẹ̀ wàlọ́hì mo ti gbàgbé torí pé nánú náà kò mọ̀ bí dọ́hì wàlọ́hù yàtà wàlá bil asrar àfàwọn ọmọ bàkàtọ ó ní tó bá hàn sí wàhálà wo fi dájọ́ Ọlọ́run ni ó dá ń tó bá pamọ́ ní tó hàn sí wa ni pé ńgbà tá a rán e létí ó sọ pé kí ni wàláì mo ti gbàgbé ń táwọn ò mú náà nìyẹn wàlẹ́ mo ti gbàgbé rẹ̀ ó lè sìn á wà padà sínú àdìsá náà wípé ẹnì ọba jẹun tàbó mu lẹ́yìn tó ti gbàgbé lọ́sàn-án àwẹ̀ falẹ̀ yóò tí mọ̀ sọ ọmọ wò ànábì ní kó máa gba àwẹ̀ rẹ̀ lọ fàyín nàmá àtàmọ̀hùn lọ́wọ́ wọ́sàkọ̀ ọlọ́run ló fún ló jẹun ó dẹ̀ fún lómi so tó bá kó gbàgbé ni ànábì ní kó máa gba àwẹ̀ rẹ̀ lọ so ọgbàgbé báwọn ọgbàgbé tó jẹ àmàlà yìí a ti fẹ́ máa tún kọ̀ọ̀kan nù ẹ fi yín olẹ̀ láàrin òun àtọba tó ní ẹ filẹ̀ láàrin òun àti ọba tó ní so wallahu alam. Naam. Naam. oníbèé mi rè pé tí a bá pèrún sọ̀rọ̀ yẹn ní ká tó fọwọ́ sétí àbí kí kámi sọ̀tún kámi sọ̀sìn nípìnlẹ̀ àtàwọn kún lo microphone níjọ́ tí ò sí microphone àbí wọ́n fọwọ́ sétí bí ẹ ṣe gbà wá nìyẹn wọ́n fọwọ́ sétí pé òun ìgbà tí wọ́n ti débi ayahana sọ̀láàtì ó gbé ẹnu sí ọ̀tún ó gbẹnu sósì ayala alifara ó gbẹnu sọ́tún gbẹnu sósì náà ni bí wọ́n ṣe gbà wá nù ṣẹ́tìgẹ́tẹ̀ nísìn tá a bá tiẹ̀ sọ wípé torí kó lè bá a pariwo òun ló ti fọwọ́ sétí ṣé kó lè bá a pariwo náà ló ti gbẹnu sọ́tún àṣòsì díàfọ́ a sọ wípé ẹni tó ń pèrun kó ọ̀bùsáàfù kìíní ẹ fílẹ̀ bí wọ́n ṣe gbà wá ẹ fílẹ̀ bí wọ́n ṣe kìíní wọ́n ṣe gbà wá ẹ má chẹ́ǹchẹ́ so àwa sọ pé súnà ní kéèyàn ó sì báwọn súnà ní kéèyàn sí kí ni kéèyàn ó sì báwọn kódà àwọn onímọ̀ ọ̀gbọ́n wọn ò gbà pé pé tí ò bá sí microphone kó ẹni tí ń pèrún olóòkè ni o because ẹ má gbàgbé pé àwa tá a gbọ́ràn nìkan kọ́ la fẹ́ mọ̀ pé wọ́n pèrún lánìí láti mọ̀ pásítọ̀ tó odi náà fẹ́ mọ̀ ṣé odi tí ò bá gbọ́rọ̀ ṣé tó bá ti rí ẹ tó pèrún tó ṣe báyìí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ àbí mọ̀ túmọ̀ rẹ̀ wá fi kó lè hekima gbogbo ẹ̀ ló ní wisdom tó wà behind ẹ̀ so kákan mọ́rọ̀ wípé àwọn kan yẹn ẹ mọ́rọ̀ kókò wà ń bẹ̀ abafan ọlọ́run ní reason tó fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ so tá a bá rí tẹ̀ yẹn mọ́ asana is good wallahu alam. Naam kíní ọ̀jẹ̀ ni àbẹ̀wọ̀ èèyàn bá ń jẹun tán èèyàn bá ń jẹun lọ́wọ́ làlùfáàrí bá là lọ́ bá pè òun ní mọ́sálásí àdìsá náà wípé ẹni tí wọ́n bá pè òun sì ń bẹ lọ́ọ́ rẹ̀ ànábì fali yakudi hajata bùkátà rẹ̀ nu abọ́ nǹkan gbọ̀tán sọlá àlùsàn ẹjá get it right kìí ṣẹni tó tẹ̀sẹ̀ ń wọ̀ oúnjẹ mọ́ra báyìí ni wọ́n ń pè rún kọ̀ọ̀bá òun wí o fálíyákídé àjátà òun ọba mú o òun ètò ọbọ oúnjẹ o ṣùgbọ́n ilé ìtẹ́ pé ọwọ́ rẹ̀ ti wà nínú oúnjẹ ó ti ń jẹun lọ ànábì ní fàlìyẹ́kù bí àjàtà kó jẹ ń jẹun tán àdìsá ànábì ní ẹ̀sẹ̀ sálà subhanaka allahumma wa bihamdika